الثاني إن الحمد لله نعمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فهو المهتد وما يضل فلا هادي الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ok ẹ̀ẹ́n ok ok. Eh, kọ́lá ọba kó sàlékún àgbọ́yé wa tó náà bí lè kẹ́rí àádúpẹ́ kọ́lá ọba ọba tí yóò ti wá lé ìrántí kò ti wá lẹ́nu kó ìyẹn ni a fi dúpẹ́ fún tó bá ti pẹ́ yẹn kó ló bá ń ṣe wá sí la látẹ̀lú jésù tó kíni nínú ìlú ìlú kan ṣùgbọ́n mo fẹ́ fún ọmọ ìlú mo fẹ́ ẹ̀dẹ̀rẹ̀ nínú ìwé lúùkù ẹ̀dẹ̀rẹ̀ láti sixty nine ṣùgbọ́n láti ìsinsìnyí lọ ni ọmọ ènìyàn jókòó ní ọwọ́ ọ̀tún agbára ọlọ́run ẹ dàpọ̀ sọ̀rọ̀ fún Jésù ló ń sọ̀rọ̀ yìí mo lọ́pàá òun ọ̀rọ̀ rẹ̀ ní àkópa yìí sẹ́wọ̀n fún kí ọmọ ta ni Jésù kúra rẹ̀ ẹ wò ó ní ṣùgbọ́n láti ṣe sí lọ ọmọ ọmọ kí ló kúra rẹ̀ ọmọ òun ṣé wàá nígbà àwọn Júù tí wọ́n wá wà níbẹ̀ tó ti sọ̀rọ̀ yẹn àwọn wá dáhùn sọ pé ẹ̀dùn wọ́n ní gbogbo wọ́n sì wí pé ìwọ á ṣe ọmọ ọlọ́run bí ẹni pé wọ́n fi ìbéèrè sí àmì ìbéèrè pé ìwọ á ṣe ọmọ ọlọ́run bí wọ́n fi jésù bẹ́ẹ̀ jésù ó sì wí fún wọn wípé ẹ̀yin wípé èmi ni. tẹ̀sí gbọ́dọ̀ yìí nígbà tí wọ́n ó pera rẹ̀ ní ẹ̀yin ọmọ ènìyàn tí wọ́n bá jókòó ní ẹ̀gbẹ́ agbára òfin ọlọ́run ọ wá yẹ àwọn tí wọ́n wà ń tẹ̀lé níbi a kí ló ń tóbi pera rẹ̀ ní ọmọ èèyàn nítorí pé ọmọ ọlọ́run àwọn ń pè lọ́dọ̀ tí wọn wọ́n wá bí ní béèrè lẹ́sẹ̀kẹsẹ̀ yìí pé wọ́n ní gbogbo wọn sì wí pé wá ṣe ọmọ ọlọ́run bí ó sì wí fún wọn wípé ẹ̀yin wípé èmi ni tẹ́bí. ọ̀rọ̀ yóò sí èmi. kò sí ìyẹn ní àná. ẹ máa wò Jésù dúró báyìí jésù wà ń sọ fún àwọn èèyàn tí wọ́n dúró tì wípé nígbà tí a bá gbé ọmọ ènìyàn sókè ó pera rẹ̀ ní ọmọ èèyàn fún àwọn èèyàn yẹn wípé nígbà tí wọ́n bá gbé òun sókè tí òun sọ ọmọ èèyàn nígbà yẹn lẹ́mọ̀ pé òun kò lè dá nǹkan kan ṣe fún ara òun ẹgbẹ́ bó ti wá sọ̀rọ̀ yẹn tán àwọn èèyàn tó wá dojú kọ tí gbogbo wọn sọ wípé gbogbo wọn wá sọ wípé ìwà sí ọmọ ọlọ́run bíi ìjẹ́dúgbọ́ wọn wá bí léèrè torí bó ṣe pera ìlọ́mù ìyẹn yẹn ó jájòjì sí wọn wọn wá bí léèrè pé ṣé wọ́n ṣe ọmọ ọlọ́run kẹ́ni kí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ ni kí ló wà sọ fún ọ. ó sì wí fún wọn pé yóò wá dá wọn lóhùn wípé ẹ̀yin wípé èmi ẹ̀yin lẹ sọ wípé èmi ni èmi sọ wọn lọ́rùn kò pera rẹ̀ kò ń pera rẹ̀ lọ́mọ èèyàn ìdí nìyẹn tí wọ́n fi bí pé ṣé ìwọ á ṣe ọmọ ọlọ́run ni wọ́n wá dáhùn sọ pé ẹ̀yin lẹ sọ wípé èmi ni ọ̀rọ̀ yìí ti parí o nígbà tó wá sọ wípé ẹ̀yin lẹ sọ wípé èmi ni ẹ wá gbọ́ táwọn èèyàn wá tún sọ fún padà ẹ wá gbọ́n táwọn èèyàn yẹn wá sọ fún Jésù gbà tó sọ wípé ẹ̀yin lẹ sọ wípé èmi ni ẹ wá gbọ́n táwọn èèyàn yẹn wá sọ fún wọn sì wípé àwọn èèyàn tí wọ́n bí lé ọ̀rọ̀ yẹn wá sọ wípé kí ni àwa ń fẹ́ ẹlẹ́rìí mọ́ sí ẹlẹ́rìí wo làwa ń tó wá káàkiri. òun fúnra rẹ̀ sàti wípé. òun fún alára rẹ̀ sàti fẹnu rẹ̀ sọ wípé o. òun ṣe ọmọ Ọlọ́run. òun ṣe ọmọ Ọlọ́run. tẹ́tìrì àwọn tọrọ tó sojú wọn nìyẹn o ìyẹn àkọ́kọ́ ṣẹ́ni kí àárín gẹ́gẹ́ fún ara ó ti kọ́kọ́ fi hàn wá pé Jésù fira rẹ̀ ní ọmọ èèyàn bẹ́ẹ̀ yẹn àwọn kan wá sọ pé ẹ̀dọ́ òkè àìlọ́mọ èèyàn báwo sọmọ Ọlọ́run yẹn nítorí wàá fún wọn lẹ́sìn pé ẹ̀yin sọ wípé èmi ni àwọn náà àwọn náà wá sí àwọn sọ fún yín a kí là ń wẹ́lẹ̀ yìí fún mọ́sí tó bá ti gbọ́ lẹ́nu ara rẹ̀ wípé ọmọ èèyàn bíbélì lọ sọ bẹ́ẹ̀ o ẹ̀fọ́ àkọ́kọ́ ṣé wàá ní tí wọ́n ń pè ní ẹ̀ ẹ̀ dàgbà bá mi lè wá fún mi. a ah, kò sí wàhálà tí wọ́n ti ń sunkún ni tí wọ́n ti ń sunkún ni tí wọ́n bá ti kí ẹ fún wọn lẹ̀. tí o lè yàgbé ní ẹgbẹ́ mi ẹgbẹ́ wa ṣe wá. gbé wá báyìí gbé wá báyìí ẹ bá jẹ ẹjọ́ fún àwọn àfáàgbà lọ́la ni kò lè jẹ́ àfáà lọ́la o. now so ìyẹn ọ̀rọ̀ àkọ́kọ́ ṣé wàá rí nínú èdè àwọn ibéèrè èdè jésù gbọ̀ngàn èdè rẹ̀ ni nínú èdè wọn àwọn ọmọ àfẹnukò wọn pọ̀ nínú bíbélì ọ̀pọ̀ àwọn ọmọ àfẹnukò fẹ́ẹ́ kékeré sí àkàrà yìí ṣe àkúrò àbàlẹ̀ ti sọ pé lágbájá ọmọ mi ojú ìlú mi ajẹ́pọ̀ first month of every day nísìn ọmọ tí ìyá rẹ̀ lọ́wọ́ gbà ọmọ mi nù ṣùgbọ́n ìyá rẹ̀ ọmọ yìí kèmí kọ́ ni bàbá rẹ̀ ajẹ́pọ̀ tó mọ̀kẹ́ fi pọ́n wọn lé wọ́n lè mọ̀ fún mo lógún ló wọ́n àkọ́lé fún mo ni mo sọ pé ọmọ mi nù ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọn ọdún náà ṣe máa ń ṣe nínú ìwé Genesis orí kẹfà látẹsẹ̀ kejì kejì ní ẹsẹ̀ ẹlẹ́gbẹ̀rún wọ́n ní àwọn ọmọ ọlọ́run wọ́n sọ̀kalẹ̀ àwọn ọmọ ọlọ́run sóhùn mi jáde bẹ́ẹ̀ wọ́n ní àwọn ọmọ ọlọ́run wọ́n sọ̀kalẹ̀ láti sánmọ́ wá sórí ilẹ̀ aláìní wọ́n wà ń fẹ́ àwọn ọmọ èèyàn tí wọ́n sì ń bímọ fún wọn. àá ẹ jẹ́ kí wọ́n kà Genesis ohun tí ì rí ó sì ṣe é. ọgọ́rùn-ún pé kí wọ́n dojú mọ́lẹ̀ àdúgbò àbọ̀ tó ń gbọ́ báyìí tó ń wọ́n jáde rárá sá ó ní ó sì ṣe. nígbà tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí rẹ̀ ní orí ilẹ̀. ìyá wa sẹ́yìn tẹ́lẹ̀ náírà ní kámẹ́rà lẹ́jọ́ wà ní ẹ̀wọ̀n. ẹ ọ̀dà ẹ mọ ẹ mọ fúnra yìí ẹ lóbo fúnra ẹ ẹ rárá tẹ̀lé ẹ ẹ ẹ jókòó bẹ́ẹ̀ ẹ jókòó ẹ wà pọ̀ ní ẹ ẹ ẹ dìgbà nínú ààrẹ so wọ́n ní ó sì ṣe. nígbà tí àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí rẹ̀ lórí ilẹ̀. nígbà táwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní pọ̀ sí lórí ilẹ̀ ayé. tí a sì ń bí àwọn ọmọbìnrin fún wọn. ṣẹ̀gbọ́n àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní bí ọmọbìnrin. ní àwọn ọmọ ọlọ́run rí àwọn ọmọbìnrin ènìyàn pé. genesis láǹkà yìí o ẹ ò pé genesis mọ́ nílùú mọ́sẹ̀ yìí wọ́n wá ní àwọn ọmọ ọlọ́run wọ́n rí àwọn ọmọbìnrin ènìyàn pé ah, bẹ́ẹ̀ni wọ́n rí àwọn ọmọbìnrin ènìyàn pé wọ́n lẹ́wà wọ́n sì fẹ́ aya fún ara wọn. àwọn ọmọ ọlọ́run tó sọ̀kalẹ̀ yẹn wọ́n máa ń fẹ́ ìyàwó fúnra wọn. Mm. tí wọ́n sì bímọ fún wọn àwọn ọmọ náà tó sọ̀ka ìlàjì sámà yìí wọ́n á bẹ̀rẹ̀ sí ní sí àwọn ọmọ èèyàn wọ́n tó ń bímọ fún wọn nílùú làwọn. kò ní wa ọdún yìí sọ bẹ́ẹ̀ o. ẹ pé ọ̀rọ̀ kọ́rọ̀ ló wà láàrin. báwo irú àwọn ọmọ òun lọ́mọ ọlọ́run tó sọ̀ka ìlàjì sámà yìí. nílùú ni wọ́n. so gàdúrà pé àwọn ọmọ ọlọ́run àti sámà wọn sọ̀kalẹ̀ wá àwọn tó wà ń gbé wọ́n tún wà ń fẹ́ ìyàwó wọ́n tún wà ń fẹ́ ọmọ èèyàn àwọn ọmọ èèyàn wà ń bímọ fún wọn ní orílẹ̀ èdè láti rí kà. ya yes ǹjẹ́ ìgbà kọ́nà ló ń sọ ilé ẹ̀ẹ́dọ́ ẹ̀ẹ́dọ́ kọ́nà ló ń sọ ẹ̀ kọ́nà ló ń sọ̀rọ̀. inú àwọn ọmọ ọlọ́run tó wá wà láti sánmà àti Jésù tani ọmọ ọlọ́run òtítọ́ ìròyìn original sẹ́yìn pé jésù níyà àbí kò níyà sẹ́yìn pé mary níyà rẹ̀ fine àwọn ọmọ náà táwọn wá sọ̀kalẹ̀ yẹn ta ni ìyá wọn ta ni bàbá wọn fine táwọn yẹn wá di jésù àbí òbí jésù lọ lọmọ ọlọ́run àbí èyí wá lọmọ ọlọ́run original máa ń tọ́ wá láti sámà yẹn àti jésù. èyí lọmọ ọlọ́run original lòun táwọn ẹ ká máa ṣe é ní ká máa pé ó ń bí jésù gẹ́gẹ́ bí wọ́n nílò ìdíṣẹ́ ọlọ́kọ̀ọ́lẹ̀ kìí. bẹ́ẹ̀ ni òjíṣẹ́ ọlọ́run wọ́n lóyún rẹ̀ nínú lùkù wáìn orí thirty six wọ́n bí wọ́n lóyún rẹ̀. nígbà tí ọjọ́ mẹ́jọ lù pé. lùkù tí ìyẹn bá ṣe eh, ẹni bá ṣe títú àyè. bẹ́ẹ̀ni. wọ́n nígbà tí ọjọ́ mẹ́jọ pé. láti kọ ọmọ náà ní ìlà. láti kọ ọmọ náà ní ìlà. a sì pe orúkọ rẹ̀ ní jésù. wọ́n wá pe orúkọ jésù bí wọ́n ṣe ṣe sílẹ̀ wa níjọ́ kẹ̀kẹ́ yẹn bẹ́ẹ̀ wọ́n ṣe ti kéèké wọ́n sì kọlà fún kọlà kọlà fún mi. ṣùgbọ́n àwọn ọmọ náà táwọn sọ̀ kalẹ̀ látòjú ọ̀run rẹ̀ àmọ̀ye rẹ̀ wọ́n pọ̀ bí náà àwọn tó à fẹ́ àwọn ọmọ ènìyàn wò sí ní ìyá kan òsì nígbà wọ́n sọ̀ kalẹ̀ ni. lọ́jọ́ ni wọ́n sọ̀ kalẹ̀. ẹ gbọ́ rí ẹ̀dẹ̀ nínú gbígbé àgbà àgbà. ìdí nìyẹn tí mo fi ní pé wíwá sí bíbá yìí ká lè tẹ̀ mọ́lẹ̀ sí ohun tí òkùn tún wà níbẹ̀ fún bẹ́ẹ̀ ni ìdí nìyẹn tọ́nà fún mi ti gbé. bíbélì yẹn ìgbé wà ní. tẹ bá gbé wá ń tàǹkà yàtọ̀ àti bẹ́ẹ̀ ni. ẹ̀dínlógún ló ń ṣẹ̀dẹ̀ nǹkan kàkà ń Ah, àwọn òní ti fún yìí Ok. yàwá yàwá yàwá ǹjẹ́ ẹ máa wò ó láti jọ ẹ̀ sí ń lọ sí mo mọ̀ pé ẹ̀ ti ń parọ́ àṣírí ó tu nítorí pé làákàyè ẹ máa gbọ́ tí ẹ bá ti gbọ́ pé àwọn ọmọ ọlọ́run kọ́ láti sámà wọ́n wá wọn àti ọmọ ènìyàn lẹ́nìkẹ́ tó Jésù lọ́mọ ọlọ́run fún aláàárín gẹ́lẹ́ ẹ̀rù ẹ̀dùn náà ká mọ̀ nǹkan náà ti dá ẹ̀gẹ́ nítorí pé ọlọ́run fún wa ní ọpọlọ láti lè fi ronú níbẹ̀ kọ́ ni now ẹ jẹ́ ká wá sí ìdìkan wò ó sùn mo mọ̀ pé ẹ̀mọ́ lọ sí church dada ìyàwó ẹ̀yìn ẹ̀mọ́ gbọ́rọ̀ lónìí ìjẹ́ ẹgbọ́n látẹnu pásítọ̀ nínú church wípé olúwa ọlọ́run wá o ọlọ́run ẹ̀yọ̀ kan wípé ọlọ́run ọba wa o ẹ̀yọ̀ kan jésù gẹ́gẹ́gẹ́gẹ́ ó sì sọ bẹ́ẹ̀ ìgbésẹ̀ sí ibi mẹ́ta lọ́kùnrin olúwa ọlọ́run wa o ẹyọ kan ni ìdí nìyẹn tó fi ní pé oríṣiríṣi ọ̀rọ̀ Jésù tẹ̀rí tẹ̀rí tẹ̀rí ìtẹ̀ ń sọ yẹn ibi èyí tẹ̀ ń sọ yẹn òun wà ní jọ̀n wẹ́wẹ́wẹ́ orí kan ẹ̀ jọ̀n wẹ́wẹ́wẹ́ jọ̀n tó tóbi wà jọ̀n wẹ́wẹ́wẹ́ ẹ̀ first John chapter five orí karùn-ún ẹsẹ̀ ẹlẹ́ẹ̀keje òun ló ní àwọn mẹ́ta ni wọ́n ń jẹ́rìí ní ọ̀run bàbá ọ̀rọ̀ àti ẹ̀mí mímọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta jọ ṣùgbọ́n àwọn tí wọ́n nímọ̀ bíbélì gangan wọ́n ti yọ kúrò níbẹ̀ ìyẹn àkọ́kọ́ àti pé bẹ̀ yẹn kì í sọ̀rọ̀ jésù èyí tó bá jẹ́ ọ̀rọ̀ jésù kẹ́kẹ́. ọ̀kẹ́ nínú àwọn akọ̀wétọ̀ wa. ẹ ẹ gbọ́ orí nínú chọ́ọ̀chì kí wọ́n sọ̀rọ̀ ó sì wà ní bíbélì torí tí wọ́n bá ti sọ ẹ̀ nílọ chọ́ọ̀chì mọ́ ẹ mọ̀ gbọ́ o. ọ̀kẹ́ nínú àwọn akọ̀wétọ̀ wa. jẹ́ kí n sọ bẹ̀ fún wọn ìyẹn wà nínú ìwé máàkù máàkù ẹnìkan wá bá Jésù tóun jẹ olù tó ní ẹ̀jẹ̀ lẹ́kọ̀ọ́. ṣé wọ́n ti fi Jésù ọ̀rọ̀ yẹn? wọ́n ti fi Jésù. Jésù ti gbà ẹ ó ti wà láti ọ̀rọ̀ Jésù ni ìtẹ̀ta fẹ́ sọ̀rọ̀ Jésù gẹ̀gẹ̀. nígbà tó gbọ́ tí wọ́n ti ń gbéra wọn léèrè ọ̀rọ̀. àwọn fẹ́ jókòó di Jésù wọ́n wà ń bi Jésù léèrè ọ̀rọ̀. tó sì wòye pé. ẹni tóun jẹ́ amòye yẹn òun wá wòye wípé. ó ń dá wọn lóhùn rere. bí wọ́n ṣe ń bi Jésù léèrè Jésù dá wọn lóhùn. ó bí pé ẹ̀rí o amòfin àgbà tóun ní làákàyè yẹn òun wá bí jésù wípé. èwo ni kí nínú gbogbo òfin tẹmọ kó fi pọ láyé ó bá ní wọ jésù o èwo ni àkọ́kọ́ nínú gbogbo òfin tẹmọ pé a ní nǹkan pè ní lọ òfin mọ́jẹ̀mú àyíbẹ̀kọ ni ó wà ní èwo ni gbogbo èyí tó jẹ́ àkọ́kọ́ nínú gbogbo òfin èwo ni pàtàkì jùlọ. tó jẹ́ òfin àkọ́kọ́ Jésù dá lóhùn ó sì wí pé Jésù wá dá arákùnrin yẹn lóhùn padà wí pé èkíní nínú gbogbo òfin ni èkíní nínú gbogbo òfin ni gbọ́ Ísírẹ́lì gbọ́ gbogbo ẹ̀yin ará Ísírẹ́lì o Olúwa Ọlọ́run wa Olúwa tí í sọ Ọlọ́run wa o Olúwa kẹrin Ọlọ́run ẹyọ kan ni. Jésù ló sọ̀rọ̀ o Olúwa Ọlọ́run wa Olúwa Ọlọ́run wa Olúwa kẹrin ẹ tí wọ́n gbọ́ yorùbá tó sọ yẹn olúwa ọlọ́run wa ẹ dirí ó ti fira rẹ̀ sí kò sọ pé olúwa ọlọ́run yín tàbí olúwa ọlọ́run rẹ ó ní olúwa ọlọ́run wa ọlọ́run kan ni. lórí ìpè òun dédé lórí òun dédé lọ́rùn ó fi hàn yí pé inú ẹ̀dá ọlọ́run lòun náà wà nísìkí sọ pé ọ wà nínú àwọn ẹ̀yìn ọlọ́run bí nísìkí sọ pé ọlọ́run wa tó bá gbé ọlọ́run wa nísìkí ọlọ́run mi èmi nìkan mo bára mi nínú ẹ̀rí mo ní mo lẹ́nìkan ọlọ́run mi ọlọ́run mi náà kí n tó àwọn pé ọlọ́run wa tàbí lè gbé àtẹ̀yìn àtẹ̀yìn àtẹ̀yìn àtẹ̀mí náà a ní ọlọ́run ẹ̀yọ̀kan nínú ẹ̀ ló sọ pé olúwa ọlọ́run wa ọlọ́run kan yìí ẹ dákun kí n fẹ́ kẹ́ parọ́ o ǹjẹ́ gbọ́ ọ̀rọ̀ yìí rí látẹnu pásítọ̀ nínú chọ́ọ̀chì lẹ́ẹ̀kan ìyàwó sẹ́yìn gbọ́ rí hmm? ẹ gbọ́ rí ọ̀nà ọ̀pọ̀ àfẹ́sẹ̀ rí ó bẹ́ẹ̀ ló sì wà ní Bíbélì sẹ́mọ̀ kí ọjọ́ tẹ bá ti rí irú irú eléyìí léwà ó fi à Jésù náà sọ pé olúwa ọlọ́run wa ọlọ́run ẹyọ kan ni báwo làwọn èèyàn ṣe ń tún à ń sọ yìí pé ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí jẹ́ ọ̀kan kí èsì sọ̀rọ̀ àtẹnu jésù. fọ́ọ̀n lásán ni wọ́n ń tẹríba fún mi. ẹ jésù lọ sọ bẹ́ẹ̀ ó ní lásán làwọn èèyàn ń tẹríba fóun. wọ́n fi ẹ̀kọ́ ènìyàn kọ́ ni ẹ̀kọ́. ẹ̀kọ́ èèyàn ni wọ́n fi ń kọ́ ọ nílẹ̀kọ́. Matthew fifteen verse nine ìwé mátì orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ kẹsàn-án ó ní lásán làwọn èèyàn ń tẹ orí ba fóun o ẹ̀kọ́ ìlú ni wọ́n fi ń kọ yín lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ bọ́ọ̀lù ni wọ́n fi ń kọ yín ẹ̀kọ́ tí Pọ́ọ̀lù gbé wá Pọ́ọ̀lù sì ré kìí sọmọ lẹ́yìn Jésù ọ̀bá Jésù ṣe nígbà tí Jésù kú tán àbí nígbà tí Jésù kú lórí ilẹ̀ tán ẹ́ ni wọ́n lẹ́sẹ̀ ní Pọ́ọ̀lù lẹ́sẹ̀ bẹ̀rẹ̀ dín ní fọ́nrán irọ́ káàkiri. nítorí náà kí a fi ìpìlẹ̀ ẹ̀sẹ̀ fọ́ Kristi ká sì lọ sí pípé tán ìbéèrè tẹ́mi fẹ́ bí nìyẹn pé èwo ni pípé ẹ̀jẹ̀ ó ní ẹ jẹ́ ká fi ìpìlẹ̀ ẹ̀kọ́ Kristi sílẹ̀ ká wá lọ sí pípé ẹni tó ní ká fi ilẹ̀ ká lọ síbi pípé yẹn èyí tó gbé lẹ̀ òun ló ń pè ní Christian ẹ jẹ́ kí n sọ àṣírí kan pé lè dùn tẹ́lí látẹnu Jésù báyìí yà wá kò sí ọ̀nà kan tí Jésù ti sọ pé Christian lẹ̀sìn mi kódà tí jésù bá tún fẹ́ kí àwọn èèyàn nígbà tó ti wà láyé nínú luke twenty four thirty six ló ti sọ fún wípé àlè fín àlàáfíà fún yín rẹ̀ nìyẹn wọ́n tún mọ́ sí ẹ̀mí sàlámà àlè fín peace be unto you àlàáfíà ọmọ ọba yìí o àwa mùsùlùmí àsọ sàlámù àlẹ́kùn wọ́n sọ pé sàlámù àlẹ́kùn àwọn sọ pé sàlámù àlẹ́kùn ẹ o sàlámù àlẹ́kùn sàlámù àlẹ́kùn sàlámù àlẹ́kùn sàlámù àlẹ́kùn ẹ nítorí <laughs> pé èdè lárúbáwá àti èdè tí jésù ń sọ tẹ̀gbọ́ntàbúrò ni èdè ismail ní arab èdè isiaki òun ní síríàsì. ele ẹ ẹ lè jẹ́ kó Não não não não Eh, ẹ ẹ lè ra kọjú sẹ́yìn báyìí ẹ má bínú jàmbá àwọn ọmọ ẹgbẹ́ ọmọ wọn lóhùn ni o ẹ ẹ sára ẹ kẹlẹ ẹ kọjú ẹ ojú jésù náà ṣe náà nìyẹn ẹ so ìyá wa ẹ ẹ rí i pé ohun tí pẹ̀lẹ́. <laughs> so ẹ rí i pé ohun tí Jésù ń sọ ó yàtọ̀ sí ohun tí àwọn èèyàn ń sọ bẹ́ẹ̀ dẹ̀ ni Jésù ní pé ẹni tó bá fẹ́ràn mi yóò gba ọ̀rọ̀ mi gbọ́ jésù ló sọ bẹ́ẹ̀ o ní john fourteen kọ́ yẹn verse number twenty eight kọ́ yẹn ẹ̀ ó lẹ́ni tó bá fẹ́ràn mi twenty eight náà ni àbí twenty four ni ó lẹ́ni tó bá fẹ́ràn mi yóò gba ọ̀rọ̀ mi gbọ́ àti ìgbé téèyàn bá ti fẹ́ràn jésù ní tí jésù bá sọ yẹn gbọ́dọ̀ gbá gbọ́ ẹ jẹ́ kí àwa dé kí sọ ìtàn kékeré kan. ẹ jẹ́ kí n ẹ jẹ́ kí n sọ ìtàn kékeré kan kí kinní yẹn kó lè yé wa dáadáa ṣe rí ohun tá à ń pè lóòótọ́ ẹyọ kan a dẹ̀ gbọ́dọ̀ tẹ̀ lóòótọ́ yẹn tó kùmà tá a bá mọ̀ pé a pàdé ọlọ́run nínú ṣe rí ẹ̀sìn jésù gangan ẹ̀sìn ìsìlámù ìgbà tí jésù ti wà láyé tó fi kó lórí ilẹ̀ kò síbi tó ti sọ fáwọn èèyàn pé ẹ mọ̀ sí mi lọ́nà ẹ̀yọ kan kò síbi kankan tó fi sọ pé o èmi ni kẹ́ ẹ máa sìn kò sí kò sí kódà ńgbà tí amòfin àgbà kí wàá bá Jésù nínú ìwé Matthew orí chapter nineteen nìyẹn láti sixteen to seventeen wọ́n ní ẹ kíyèsí ẹnìkan wàá bá Jésù wọ́n sọ fún Jésù wípé ẹ̀dùgbọ́n tó ń pè Jésù olùkọ́ni rere gbogbo àwọn ànẹ́bí Ọlọ́run olùkọ́ ti good teacher tíjà ní jésù nígbà náà làwọn tó ń pè tíjà wọ́n wá pè jésù ẹ wo wọ́n yẹ pé jésù ẹ mọ wèsì tó fún wọn o wọ́n pè ní olùkọ́ni rere ẹnìyẹn wà ń bi jésù pé kí ni nǹkan retí ń ṣe tí fìrálì jẹ́ náà wọ̀ lọ́dọ̀ ọlọ́ fi jogún iyè tí ò ní lópin lọ́dọ̀ jésù dá a lóhùn wípé jésù wá dẹ ènìyàn lóhùn sọ ó wípé. èyí ṣe kí ìwọ fi ń pè mí ní ẹni rere. kí ló dé tó o fi ń pè mí lẹ́ni rere o. ẹni rere kan kò sí níbi kan. kò sí ẹnì kankan tí ń ṣe ẹni rere. kò sí ìrìn ọlọ́run. bọ́ọ̀ sọlọ ọ wà ní tí wọ́n bá fẹ́ wo àlìjẹ́nà tó ń bi mí nípa rẹ̀ yìí o òfin ọlọ́run kan parọ́ láyé láyé lọ́la òfin ọlọ́run. ẹ̀rígẹ́tì òfin ọlọ́run ọba tó ní kọ́ pamọ́ yẹn òun náà ní pé ohun tí ọlọ́run ọba bá pa láṣẹ lórí àánú àwọn ànẹ́bí rẹ̀ olùfin ọlọ́run ẹgẹ́ ohun tọ́lọ́run bá fi sí Jésù lẹ́nu pé kó sọ fáwọn èèyàn pé kí wọ́n fi jọ́sìn fọlọ́run òun náà lùfin ọlọ́run ẹgẹ́ irú ọ̀rọ̀ yóò tọ́lọ́run lè pé aya ọ̀rọ̀ yìí o àti ìfẹ́ ọlẹ́nu sọ fáwọn èèyàn òfin ọlọ́run nìyẹn. ìbẹ̀rù olúwa ọlọ́run rẹ̀. ẹ gbọ́ o jésù wà ní ìbẹ̀rù olú ọlọ́run rẹ. yóò sì máa sìn. máa sìn ó pè dẹ́tónómì nìyẹn. ó ní bẹ̀rù ọlọ́run ọba rẹ kó o sì máa sìn. yóò sì máa búra ní orúkọ rẹ. ọmọ búra ẹbí bíbélì ní ká sin ọlọ́run ó ní ká mọ wá búra lórúkọ ọlọ́run kì í ṣe pé lórúkọ jésù. lẹ́yìn ọlọ́run ní kí ẹ̀yin kí ó máa rìn. lẹ́yìn ọlọ́run ní kẹ́ ẹ máa rìn ọlọ́run ní kẹ́ ẹ máa bẹ̀rù ẹ sì mọ tẹ̀lé ẹ sì mọ kò fi ẹ̀ mọ́ ẹ ti rí tẹwàá rí ìgbésí ayé Jésù ẹ̀rí pé gbàtí ìṣòro dé bá kí ló ṣe òun náà lọ́ọ́ forí kẹlẹ̀ fún ọdọ̀ ẹ dákun tí Jésù bá dé olùgbàlà tó lè gbara rẹ̀ lẹ ta ní lọ́ọ́ forí kẹlẹ̀ fún títún gbàdúrà lọ́dọ̀dọ̀ rẹ̀ ẹ̀jẹ̀ àbíra wa léèrè abá ní Jésù lolùgbàlà àbí bẹ́ẹ̀ kọ́ ni ká sọ pé jésù ló dùgbà làṣẹ kí ló dé tí ń fi ń gbàdúrà lọ́nà orí kẹlẹ̀ kódà nínú ibù chapter five verse number seven wọ́n ní ẹni yẹn nígbà ọjọ́ rẹ̀ ní jésù wọ́n ní jésù bọ́bẹ̀ sí wọ́n máa ń fẹ́ kú rárá níwọ̀n àti omijé gbàdúrà lọ sọ́dọ̀ ẹni tó lè gbà á lẹ̀ lọ́wọ́ ọkú ọlọ́run wá gbàdúrà rẹ̀ torí kọjá níbi ọlọ́run ọlọ́run ọ̀gbà tí wọ́n olùpàdé kò kú o kò o kódà jésù sì ń padà bọ̀ kó kí a jésù ò tí kú bíbélì gan ò faramọ́ pé jésù ti kú. wọ́n ti fi ọwọ́ kàn mí. ẹ́ bíbélì gan ò faramọ́ pé jésù ti kú. Hmm. Ah, irọ́ ni bíbélì gan ni jésù ò kú. àní gbé hmm, kọ̀tẹ́ ẹ̀kú débi tí ó jìn lè níbo lẹ́yìn ti kà nínú bíbélì nínú ẹsẹ̀ wo. <laughs> bíbélì ni jésù òkú débi tí ó jíǹde ẹ mọ̀ gbọ́ o bíbélì náà lọ sọ òkè sèmi o bá mi sí ìwé luke twenty four gbé láti verse number thirty five thirty six thirty seven ẹ mọ̀ wò ó mo fẹ́ bọ̀ràn sí yín ni o ní tẹmọ̀ pé nígbà tí nǹkan fi ṣẹlẹ̀ sí Jésù kò sójú àwọn ènìyàn ojú wọn sá lọ torí Mark chapter fourteen verse fifty wọ́n nígbà tí ó di àsìkò ìgbà tó lágbára tán gbogbo àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ filẹ̀ wọ́n sì sá lọ ẹgẹt wọn ò mọ ohun tó ṣẹlẹ̀ mọ́ wọ́n pa á nìyí wọ́n kàn má gbélébú ni ó kú ni ó dìde ni wọn ò mọ̀ mọ́ ẹ mọ̀ gbọ́ tí wọ́n fi ń sọ nǹkan wọ̀nyí. nígbà tó wá di ọ̀sẹ̀ kan lẹ́yìn ìgbà tí wọ́n ti kan Jésù tí wọ́n ti ń gbọ́ pé ah wọ́n kàn wọ́n pa ó jíǹde ó ṣe kínní lẹ́yìn ọ̀sẹ̀ kan tí rúmọ̀ eléyìí ti ń lọ láàrin ìlú àwọn ọmọ lẹ́yìn Jésù wọ́n wá kóra àwọn jọ sínú yàrá kan wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ láàrin ara ah ọ̀sẹ̀ pamọ́ ń ta wa kódà wọ́n ló fi jíǹde torí kò sójú wọn. bí wọ́n ti ń sọ ọ̀gá wọn yìí. bí wọ́n ti ń sọ̀rọ̀ yẹn lọ́wọ́ láàrin ara wọn jésù fúnra rẹ̀ dúró ní àárín wọn. jésù kẹ̀ yọ sí wọn ẹ mọ gbọ́ o mò ń bọ̀ jésù wá yọ sí wọn. ó sì wí fún wọn pé. jésù wá sọ fún wọn yìí pé. àlàáfíà fún yín o. sàlámù àdèkè àlàáfíà ọlọ́run kọ́ mọ ọba yín o ẹ mọ wo. ṣùgbọ́n àyà wọn fò lọ. àyà wọn wá fò àwọn ọmọlẹ́yìn jésù wọ́n ṣe rí jésù yọ sí wọn báyìí àyà wọn wá fò lọ ẹ̀rù bà wọ́n. ẹ̀rù sì bà wọ́n gidigidi. ẹ̀rù bà wọ́n gidigidi. wọ́n ṣe bí àwọn rí òkú wọ́n ṣe bí àwọn rí òkú ó sì wí fún wa pé jésù wá sọ fún wa yìí pé. èdè tí ara yín kò lélẹ̀. kí ló dé tára yín ò lélẹ̀ tẹ́ ń bẹ̀rù ńgbà rí mi. èdè tí èròkèrò fi ń sọ sí yín lọ́kàn. ṣètì bọ́ jésù èé ṣe tí èròkèrò fi ń sọ sí ọkàn yín. ẹ wọ mi. jésù wá ní ẹ wọ mi. àti ẹsẹ̀ mi. ẹ wọ mi. èmi ti ká lára mi ni. èmi ti ká lára mi ni. ẹ ẹ dì mí mú ẹ wò mí nítorí òkú nítorí òkú kò ní egun àti ẹran kò sí ní egun àti ẹran bí ẹ ti rí tèmi bẹ́ẹ̀ ṣe rí tèmi Jésù ni bíbélì ẹ dàbọ̀ ìyá wa Jésù ni ẹ wo ọwọ́ mi ẹ wo ẹsẹ̀ mi èmi tìkálára mi ni. ẹ dì mí tí mo lẹ́ran tí mo sì léegun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé òkú ò ní ẹran àti eegun gẹ́gẹ́ bí èmi ṣe ní ni Jésù fẹ́ kí wọ́n gbọ́ yé tó fi ní kí wọ́n wọ owó òun kí wọ́n sì wọ ti ká láàrọ̀ òun kí ni wọ́n mọ̀ pé parọ́ ẹ bá parọ́ àti yóò ní ọ wà ní ẹwọ ọwọ́ mi ẹwọ ẹsẹ̀ mi èmi ti ká lára mi ni ó tún wà ní kódà ẹgbọ́n tá a sọ kódà àwọn ọ̀kẹ́ wọn ò sí kódà kò dórí àgbélébù tẹ́tí bọ́ sí bíbélì gan sọ mò ń bọ̀ wá mò ń bọ̀ wá ó ní ẹ wo ọwọ́ mi ẹ wo ẹsẹ̀ mi èmi ti ká lára mi. nígbà tó wà tó fọwọ́ yẹn hẹ̀rẹ́ tán ó bá ẹ dì mọ́ mi ẹ rí i pé mo ní egun mo ní ẹran mo sì ní ẹ̀jẹ̀ òkú ò ní ẹ̀jẹ̀ òkú ò ní egun òkú ò lẹ́rìn la mọ́ ẹ dákun ta ló lè dìbò kù nítorí sí pé ẹni tó bá ti kú ti bá wọn áńgẹ́lì dọ́gba. ẹ so ẹni tó bá ti kú ó ti bá wọn áńgẹ́lì dọ́gba dájú bí sì pé ohun mi jáde àbí ẹni tó bá ti kú ó ti bá wọn áńgẹ́lì dọ́gba ń tiẹ̀ so òun ti kúrò nínú èèyàn tí amọ̀dáhùn sọ pé ẹ dìmọ̀ ẹ gẹ̀ẹ́tì so but Jésù ní kí wọ́n dìmọ̀ òun òun ti ká lára òun ni ẹ gẹ̀ẹ́tì kó lè dá sí wọn lójú pé òun èso ẹ wá wò wọn à ń tẹ̀síwájú bí ọ̀rọ̀ rẹ̀ níbi ẹ̀rí fífi hàn wọ́n. nígbà tó sì rí bẹ́ẹ̀ tán. nígbà tí jésù wá sọ̀rọ̀ yẹn délẹ̀. ó fi ọwọ́ àti ẹsẹ̀ hàn wọ́n. tó ti fi ọwọ́ rẹ̀ àti ẹsẹ̀ rẹ̀ tó ti fi hàn wọ́n tán. nígbà tó olùgbàgbọ́. mo ń bọ̀ wá mo ń bọ̀ wá ẹ béèrè kò sí. Ah, ah, níbi ẹ ni jésù ní ẹ wọ ọwọ́ mi ẹ mọ gbọ́. <laughs> ìyá wa wàhálà bíbélì là ń ká jésù gangan ló sọ̀rọ̀ ó ní ẹ wo ọwọ́ mi ẹ wo ẹsẹ̀ mi èmi ti ká lára mi nì kò tún wá dúró ó ní ẹ dì mí mú ẹ rí i pé mo ní ẹran àti omi àtẹ̀jẹ̀ àti báàsì ẹran òkú ò ní ẹgẹ nígbà tí Jésù wá sọ̀rọ̀ yẹn tán tó ti fi ọwọ́ àtẹsẹ̀ hàn wọ́n nígbà tí mo sì fún ọ kò gbà á gbọ́ fún ìyanu àtayọ̀. síbẹ̀ náà wọn ò tún gbà á gbọ́ fún ìyanu àtayọ̀ bíbẹ̀ àmọ́ ah, rámì kíkàn lọ́wọ́ rẹ̀ àti rámì kíkàn lẹ́sẹ̀ rẹ̀ lóòótọ́ wọn ò tún ti gbà á gbọ́. ó wí fún wọn pé. jésù bá sọ fún wọn yìí pé. ẹ̀yin ní ohunkóhun jíjẹ níyìí bí. bí jésù ó lè sọ fún wọn kó dá sí wọn lójú kóhun èso kú ó ní ìyẹn nìkẹ́kẹ́ kí ẹ fún mi kí n jẹ kó dá sí yín lójú. ó béèrè oúnjẹ rẹ́mi ẹ mọ gbọ́ ẹ mọ gbọ́ ẹ̀hẹ́n. wọ́n sì ní ibu pé. wọ́n wá sọ fún jésù yìí pé. wọ́n sì fún ní ẹja bí wọ́n bá fún jésù ní ẹja tí wọ́n ti bò wọ́n bá fún jésù ní ẹja àti afárá oyin tí wọ́n ti gé wọ́n wá fún jésù jésù wá gbà jésù sì jẹ lójú wọn ẹ ti sọ nǹkan mi ìyá wa wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá gbàgbọ́ nítorí pé òkú kì í jẹ oúnjẹ kò sí òkú ọ̀wọ̀ láyéláyé kò tẹ̀ kí n jẹ oúnjẹ àti inú sàárè oúnjẹ àyíkíla so nítorí pé wọ́n gbé Jésù inú sọ́ọ̀tì ní sáà kúrọ̀jà bá fọ́ọ̀fà tí wọ́n máa ọ̀rẹ́ wà máa ń kọ́tà lù ú wà máa ń sọ́là lù ú wọn ọ̀pá wọn ò sì kẹ́ má gbélé wà láàrin súbì aláhùn kí n sì ń padà bọ́ adàrú mọ́ wọn lójú yìí ọlọ́run ní adẹ̀hẹ́n ọlọ́run la dàrú mọ́ ọ lókè ọlọ́run hundred percent wọn pa jésù jésù wà láláyè nígbà tó sọ̀rọ̀ yìí ìsìn padà bọ̀ ẹ wá wò pàṣẹ nọ́mbà one fifty eight twelve two sáà chapter four verse one fifty eight ọlọ́wà ní balùwẹ̀ fún àwòláwù ìlè ọlọ́run la gbé lọ sọ́dọ̀ wa yìí agbé kòkè e agbé e ni adarú mọ́ ọ lójú ẹ máa wo ó sì ṣe bí ó ṣe ń súre fún wọn bí jésù ṣe ń súre fún wọn ẹ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ẹ máa gbọ́ ọwọ́ àjẹ àyà àyà kúrò lọ́dọ̀ wọn a ti gbé egbò òkè ọ̀run lọ so ọlọ́run bá gbé e kúrò láàrin wọn ẹgẹ́ àwọn tí wọ́n dìtẹ̀ jésù ọ̀tọ̀ lẹ́yìn tí wọ́n kì í má gbélé ẹ̀sìn yẹn lákọ̀ọ́kọ́ o ẹ̀rí tó ti fi dájú mi pé òkú òkú jẹun jésù jẹun kó lè dá sáwọn ọmọ ìyẹn rẹ̀ lójú nínú ìkọ̀tún ọ̀tọ̀ fún ìtàn yìí yàtọ̀ sí yẹn nìkan jésù fún alára rẹ̀ fún kí wọ́n wọ ọwọ́ òun kí wọ́n wẹ̀ sí òun pé òun nìkan alárò òun nì ẹlẹ́ẹ̀kẹta ó tún ní ẹ̀dùnmọ́ mi èmi nì ẹ̀dùnmọ́ mi jésù kú kan ló yọ sí kódà òun sọ pé ẹ̀dùnmọ́ mi ìwé ní àwọn àwọn àkókò dìbò àìlà yìí tó kí ni ṣe ń kú bẹ̀ fún ọ pé òun ti tó ìyẹn àyà alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ wá yapa lórí rẹ̀ gan-an ìbí kírísítẹ́nì kan mo ti dìlífà six hundred and seventy public lecture báyìí ọgọ́rùn-ún mẹ́fà àti méjì bíi àti mẹ́tàdínlógún níwà tí mo ti káàkiri orí rẹ̀ ìbí kírísítẹ́nì kan léèrè kọ́ gbàgbére yìí wákàtí kèlú wọn fàájì wákàtí kìlú wọn kẹ ní ìtumọ̀ tẹ̀lé yìí time time ẹ̀hìn ìṣẹ́jú ṣẹ́ni tẹ bá dọ́dọ̀ Matthew òun ní wákàtí kẹta tẹ bá dọ́dọ̀ Mark òun ní wákàtí kẹfà tẹ bá dọ́dọ̀ John òun ní wákàtí kẹsàn-án wákàtí kẹta wákàtí kẹfà wákàtí kẹsàn-án èwo èwo lóòótọ́ ẹ̀wọ̀n kó kúrò àjẹsí sọ fún wa pé àwọn tí wọ́n ń yìnbọn ju ọ̀rọ̀ lórí Jésù kò tó yí wọn tẹ no wọn pa kúránì ni wọn pa àwọn kírísítẹ́nì táwọn rìpọ́ọ̀tì ẹ̀ sílẹ̀ àwọn kẹ̀ sọ ohun tí wọ́n rí irú nísìn ẹ mọ̀ pé máa kù máa lùkù wọn èso ọmọlẹ́yìn Jésù o wọn èso ọmọlẹ́yìn Jésù o máa kù lúùkù tẹ̀ ń wò yẹn ẹni tó jẹ́ bíi ọ̀rẹ́ fún jésù ọmọ àbúrò rẹ̀ ní o lọ́hùn lọ́hùn lọ́hùn ẹni tó jẹ́ bíi ọ̀rẹ́ fún ọmọ rẹ̀ lọ́hùn lọ́hùn ní o máàpù yẹn lòún wá dé lúùkù náà tún dé pẹ́ẹ́pọ̀ náà gbàwé jọ ó sọ nínú lúùkù rẹ̀ orí kéní láti láti ẹsẹ̀ kéní ti di ẹsẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ẹ̀dẹ̀rẹ̀ so kí n túmọ̀ sí pé àròsọ ni gbogbo pé jésù kú jésù ò kú tẹnu àwọn kírísítẹ́nì ó dá sí mùsùlùmí lójú pé wọn ò kẹ́ má gbélé fún hundred percent bíbélì gán dẹ̀ fi ẹ̀yìn ẹ̀yìn já wo fi ta kàyé nìsí tẹ́yìn náà bá ti ka bírí yóò ti dá sí i lójú pé à ah, mo ti yẹn ju wá yọ sí ọdún mi sọ ẹ wọ ọwọ́ mi ẹ wọ ẹsẹ̀ mi èmi ti ká lára mi nì ẹ dì mí mú nígbà yóò tún ọ̀dà tẹ́ ní tí mo lè jẹ́ mbí tó fi dá sí i lójú onítẹ̀ ní kẹ̀kẹ́ tí mo lè jẹ́ mbí tó fi dá sí yín lójú. ẹ bá tọ́ mi ẹ bá tọ́ mi torí ọmọ kékeré wọ́n wá kú lẹ́jà bíbú àtàfárá omi ẹgẹ́ ó sì gbà ó sì ń jẹ lójú wọn imagine so èyẹ ti kú fún wa pé jésù kìí ṣe kí ni kìí ṣòkú wọ́n dẹ̀ ní tí ọba tí Jésù ọba ti kú sórí àgbélébù kò sí jẹ́ kírísítẹ́nì ẹ ti rí wọ́n ti Jésù ọba ti kú sórí àgbélébù kò sí jẹ́ kírísítẹ́nì kò jẹ́ kírísítẹ́nì Paul ló sọ bẹ́ẹ̀ fún mi o ìyàwó ah, ni a wàláì ọwà Paul ní pé tí Jésù ọba ti kú sórí àgbélébù ó lásán ní gbàgbọ́ yìí ó ní kódà gbogbo àwọn tó bá sùn sínú kírísítẹ́nì wọ́n ti ṣègbé wàláì bẹ́ẹ̀ ni fọ́ọ̀sì òní ọ̀yá ẹ mọ̀ gbọ́ ẹ mọ̀ gbọ́. ǹjẹ́ ǹjẹ́ tí a bá ń wáásù kristi pé. ìjẹ́dìbọ́ ó ní tá à ń bá ń wáásù jésù kristi yìí pé ìyá wa àlàyé tí mo kọ́kọ́ ṣe fún yín yẹn láti ẹnu jésù gẹ́gẹ́ ọ̀rọ̀ jésù gẹ́gẹ́ kọ́lá nǹka yìí o ọ̀rọ̀ pọ́ọ̀lù yìí tá a fẹ́ sí o ìgbé yìí tí mo sọ kọjá ọ̀rọ̀ jésù gẹ́gẹ́ gẹ́gẹ́ lásọ yẹn tó ti dá sí lójú bẹ́ẹ̀ yẹn pé jésù o kìí sòkú pẹ̀lú nǹkan tó ṣe pẹ̀lú àwọn pẹ̀lú ẹni bíbélì ti sọ bẹ́ẹ̀ kìí ṣe mi bíbélì lọ sọ bẹ́ẹ̀ ẹni pé bíbélì mò ń kà kìí ṣe pé mò ń kẹ́ fọgbọ́n orí mi ọmọ yẹn tó fún wa ok so ọ̀rọ̀ Paul wà lè ta fẹ́ ka yìí àti kọ́kọ́ rí i pé òsùn ti ń jẹ́ sí pé Jésù kú ó ti èyí ti hàn gẹ́gẹ́ bí wọ́n Ọlọ́run gbé òkè ọ̀run Ọlọ́run gbà kó lọ́wọ́ ọkú yẹn.

Eh, náà mo fẹ́ kí ìyá wa jókòó kẹsẹ̀ tó wọn sọ kásẹ̀ tó sọ̀rọ̀ bọ́ọ̀lù yẹn pé pé kí jésù ọba ti kú o gbogbo tẹ̀sí inú kírísítẹ́nì fẹ́ẹ̀kì ni ó tún wà ní gbogbo àtọ́ ti kú sínú kírísítẹ́nì wọ́n ti wọ́n ti ah, ọlọ́run mọ́jà sófo. àmín. náà a ka first corinthians chapter fifteen àbí láti verse number twelve to eighteen wọn bọ̀ wá pẹ̀lẹ́pẹ̀lẹ́. ìjẹ́ tí a bá ń wàásù kristi pé. wọ́n ní tá à ń bá ń wàásù jésù kristi wípé. ó ti dín ìwé kúrò nínú òkú. pé jésù yà wá bọ́ ìbánu ipe jésù kristi ti gbìyànjú kò nínú òkú. ìyá àtúnṣe tí àwọn ẹlòmíràn ṣe ń wí pé. kí ló dé tí àwọn ẹlòmíràn fi ń sọ wípé gẹ́gẹ́ bí àwọn mùsùlùmí. àjíǹde òkú kò sí. ipe àjíǹde òkú kò sí o. ṣùgbọ́n ṣùgbọ́n tí àjíǹde òkú kò bá sí o. tí àjíǹde òkú kò bá sí o. ǹjẹ́ kristi kò jíǹde. jésù kristi ò jíǹde. ìpín tí kò bá jíǹde. tí jésù kristi ọba ti jíǹde. ǹjẹ́ ǹjẹ́ asán ni ìwàásù wa. asán ni ìwàásù àwọn kírísítẹ́nì o. asán sì ni ìgbàgbọ́ orí pẹ̀lú. ó ní tí jésù ọba ti jíǹde o asán ní wàásù àwọn kírísítẹ́nì asán sì ni ìgbàgbọ́ yín pẹ̀lú. ó ní ìgbàgbọ́ ẹ̀yin kírísítẹ́nì asán sì ni. pẹ̀lú pẹ̀lú. pẹ̀lú pẹ̀lú o. olúwa ní ẹlẹ́rìí èké fún ọlọ́run. ó ní ẹlẹ́rìí èké sílẹ̀ yín kírísítẹ́nì fún ọlọ́run. nítorí nítorí àwa jẹ́rìí pé. nítorí pẹ̀yìn kírísítẹ́nì jẹ́rìí pé. olúwa bí kírísítì dìde. ọlọ́run bí sẹ́yìn kírísítì dìde. ẹni tí kò dín dìde. ẹni tí ò dín dìde lọ́ bá ṣe kí àwọn òkú kò bá dìde. tí ọba dẹ́rì kí á mọ̀ káwọn òkú ọmọ dín dìde o. a kò ní kí kristi dìde. a kò ní kí jésù kristi náà dìde. tí àwọn òkú kò tí àwọn òkú kò bá sì dìde. tí àwọn òkú ọba wá dìde. a kò ní kí kristi dìde. a ní kí jésù náà dìde o. mọ̀ bọ̀ wá tí a kò bá sì jí kristi dìde. tá a bá sì jí kristi dìde. a sẹ́ni ìgbàgbọ́ yín. a sẹ́ni ìgbàgbọ́ ẹ̀yin kírísítẹ́nì o. ẹ̀yin wà nínú no irọ́ àka ọ̀rọ̀ kùránì o bíbélì là ń ka ọ̀rọ̀ kùránì lọ ẹ ti takò yín àrí ẹni pé tí pọ́ńtà ẹ̀hẹ́ sísá ẹ̀rí pé lè wù mí fi mọ̀ yìí ọ̀la ẹ̀rí pé tí ń takò yín sí bíbélì náà ni o ọ̀la tẹ̀lé bíbélì táwa nìkan ni tí wọ́n bá ní wọ́n lọ bí àtòkì rẹ̀ wá ní ọgbà tó báyìí àtòkì rẹ̀ wà ní òkè níbẹ̀ wọ́n jẹ́ ẹ̀rí bíbélì oríṣiríṣi la ní ee eh, ṣùgbọ́n láàpín atọ́ka lẹ́ ń lo project. jẹ́ kí wọ́n lo atọ́ka fún yín again ẹ̀hìn Roman Catholic nìyá wa ṣùgbọ́n àwọn olóògbé ọkọ ní ìmọ̀sọ̀ yìí so ọjọ́ òun sọ yìí pé bí a kò bá jí Kristi tí Jésù Kristi fún ọba ti gbin dìde o asẹ́ni ìgbàgbọ́ yìí asẹ́ni ìgbàgbọ́ àwọn kírísítẹ́nì o ẹ̀yin wà nínú ẹ̀ṣẹ̀ yín sílẹ̀ ẹ̀ṣẹ̀ wọn sì tún wà lọ́rùn wọn ìjẹ́ àwọn pẹ̀lú. àwọn pẹ̀lú. yóò kù nínú kristi. tí wọ́n ti kú sínú ẹ̀sìn kristi wọ́n ti ṣòfò ẹ̀mí. Ah. ní ìsìn tẹ tẹ ìbá tẹ ẹ tẹ tẹ ẹ̀yin ẹ̀yin sì ní opportunity láti tẹ láti tẹ láti tẹ lẹ́sìn Jésù gbọ̀ngàn. mùsùlùmí ni àlàáfíà ni mo fi sílẹ̀ fún yín. ṣètìgbọ́ inú ìjọ fourteen verse number twenty seven ó ní àlàáfíà ni mo fi sílẹ̀ fún yín. àlàáfíà ni mo fi fún yín. àlàáfíà ni tẹ bá translate ẹ̀ sí Arabic ẹ̀ máa fi àlàáfíà ẹ bá translate ẹ̀ sóbì yìí ó máa wí bí. pọ́ọ̀lù pọ́ọ̀lù irọ́ o ọmọlẹ́yìn mùsùlùmí àyílà pọ́ọ̀lù ìwé mẹ́tàlá ló wù kẹ́kọ̀ọ́ lórí ìwé mẹ́tàlá tẹ́ nínú gbogbo òwe yìí nínú gbogbo òwe tọ́wà lọ́ọ̀lù kò sí ẹyọ ọ̀kẹ́ tí Jésù kọ́ mẹ́ ìgbọ́ pọ́ọ̀lù yìí mẹ́tàlá mẹ́tàlá ló wù kẹ́kọ̀ọ́ ọmọlẹ́yìn Jésù kọ́ ah, ọmọlẹ́yìn Jésù kọ́ òun kẹ́kọ̀ọ́ wé tiẹ̀ ní ẹ mọ gbọ́ ẹ mọ ẹ jẹ́ kó wù gan fẹnu ara rẹ̀ sọ̀rọ̀ ẹ mọ wo nínú Galatia chapter two verse eleven lẹ́nu ẹ mọ gbọ́ nǹkan tó sọ ẹ mọ gbọ́ Paul ló sọ̀rọ̀ ìwé rẹ̀ tó kọ sára àwọn ará Galatia ẹ mọ gbọ́ o. twenty seven book Jésù ọ̀kan bí ẹyọ ọ̀kan nínú gbogbo bíbélì ẹ wò ó tí mo ṣe tọwọ́ mi gbàgbàgbà gbàgbàgbà kò ní sí i. ẹ ti bọ́ eré rí i. ó ní ẹ máa gbọ́ ó ní ẹ wò ó bí mo ṣe fi ọwọ́ mi gbàgbàgbà gbàgbàgbà kọ̀wé sí i yín ẹ dákòtò ìtọ́ náà sẹ́yìn ẹ̀yìn kí sẹ́yìn náà ni. ó fi kọ̀ wílẹ̀ kírísítẹ́nì ẹ dákun ẹ gbọ́ ọ̀rọ̀ burúkú ó ní ẹ ẹ ẹ mo ti fọwọ́ mi gàdàgbà gàdàgbà kọ̀ sí i point number three nìyẹn lórí ọ̀rọ̀ pé Jésù kú ni àbí òkú ẹlẹ́ẹ̀kẹta ló point number four point ẹlẹ́ẹ̀kẹta ni pé ǹjẹ́ gbà pé olórí ìlú ni Jésù mo ní sẹ́ gbà ìbí ìbí yín lèrè ni ìbí sẹ́ gbà pé olórí ìlú ni Jésù sẹ́ gbà bẹ́ẹ̀ ẹ ọ̀yà galatian chapter three. bọ́ọ̀lù náà ní ẹ oní rìpọ́tù gbogbo ẹ̀rù wa ẹ mọ gbọ́. ọ̀wé ọlọ́run kó ṣàánú wa o wàhálà àwọn yẹn ti gbà nǹkan rú ìyá wa wọ́n ti gbà láti lẹ̀ ní o ìwọ ọlọ́run ṣe o ó padà expose wọn ó padà expose ìdí ìdí ìdí abẹ́kú ọ̀bá fẹ́ gbọ́ ẹ̀mọ́ ẹ̀mọ́ gbọ́n tó sọ o àwa mùsùlùmí àwọn ọgbà yìí gbọ́ torí pé ànábì wa yìí sá ẹgbọ́ ìtumọ̀ ń ta wí ni pé ah, mo fẹ́ kí ìyàwó gbọ́ mo fẹ́ sọ yẹn ni ọ̀ya ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ gbogbo oúnjẹ bá fẹ́ nígbà yẹn lábọ̀. òun fẹ́ gbé náà gbé owó tó wà lójú ẹ̀ tó fẹ́ gbé lélẹ̀. kọ́ mọ́ gbé mọ́ gbé alùpàá wì tóun wá ń jáde dáadáa yìí iná yẹn iná yẹn ti kú náà sẹ́nìkan débẹ̀ ni. <laughs> ẹ ẹ àwọn ọmọ mi. ẹ fúlọ́ọ̀gì ní kébù rẹ̀ mọ́. ẹ wọ́n mú wọ́n mú gbogbo wọ́n mú gbogbo ẹ bá ń gba òkè wá fún. náà ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ burúkú gan ni o máa mú bí ọgbà tó ẹ ọ̀rọ̀ burúkú gbà ni o ẹ máa wo galatian chapter three verse number thirteen. kristi fi rà wá padà ó lọ́wọ́ òògùn òfin. ó ní jésù ègún ègún ó ní jésù kristi fi rà wá padà kó lọ́wọ́ ègún òfin ẹni tí a fi ṣe ègún fún wa. wọ́n ní ànẹ́bí yìí sá jésù òun ni wọ́n fi ṣe ègún fún àwa ènìyàn. ẹ máa rọ ọgbọ́n ní àyè. bóyá ẹ ẹ lọ sí ẹ lọ sí ẹ lọ ẹ lọ ẹ lọ dání. ìlú òfin. ẹni tí a fi ṣe ègún fún wa. ẹni tí ìmọ̀ ìyẹn ti kù tó sì kílẹ̀ báyìí ẹni tá a fi ṣe ègún fún wa. nítorí a ti kọ́ pé. tẹ̀sí wọ́n nítorí a ti kọ́ wípé o. ìkú wúlò ẹni tí a fi kọ́ sórí ìtẹ̀dúgbọ́ wọ́n ní gbogbo ẹni tó bá fi kọ́ sórí igi ègún ọlọ́run kọ́ mọ ọba. jẹ́ ìgbà pẹ́ ni ègún ni jésù fún ọ̀rọ̀ fi kọ́ sórí ẹ̀fẹ̀ sọ pé bẹ́ẹ̀ ni kámọ orí ẹ̀fẹ̀ yẹn jẹ́ nìyẹn. ebi ní sẹ́sẹ̀ pé òun fi jésù máa gbé mi. ẹ ẹ ní òun kó lè bá kó lè bá rẹ̀ sí pé ìgbàgbọ́ burúkú ni kéèyàn sọ pé jésù kú sórí àgbélé tó tá a bá ti fi gbàgbọ́ a ti gbà yí pé ẹni ègún ọlọ́run a ti kó lórí ibi àdìgbà pẹ́ ní òkú ni àdìgbà pẹ́ tó ń ṣépè fún mi ànábì wa isa aleyhi salatu wa salam ló dé ṣèyàn burúkú ànábì ọlọ́run kódà tí mùsùlùmí kan bá fẹ́ ẹnu àbùkù kan ànábì ní sábẹ́ ẹ̀kan yóò jẹ̀yà rẹ̀ lọ́dọ̀ aláṣọ àdìwọ́ ànábì sáà yẹn ní ìpè ní jésù ìwúlẹ̀ yìí pè ní jésù eh, nínú èdè rẹ̀ gan sẹ́rí jésù tẹ̀ ń pè yẹn ọ̀gbọ́rí orúkọ rẹ̀ ṣe jésù ọ̀gbọ́ jésù orúkọ rẹ̀ ní yeshua ìsọ yeshua kú orúkọ rẹ̀ ní yeshua ìgbàlà ẹ̀dẹ̀ mọ̀ fún gbogbo àwọn ànẹ́bí ọlọ́run wọ́n wá gbà àwọn èèyàn wọn lànà ẹ̀mí àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀ tóra àwọn ọmọ sàlàyé mo tọ́lọ́ wọn bá ń fẹ́ fáwọn èèyàn wọn. ìdílé adé tí wọn ń fi sọ báyìí báyìí tí wọn ń. wọn fi dàgbogbo ẹrú nítorí tí wọn fẹ́ jẹ ní ẹni nítorí ìjẹkújẹ ní ọ̀dà nísìn ẹ̀mọ wo kinní bá mi ka matthew chapter number twenty three verse twenty nine ẹ mọ owó ìyá wa o ẹ̀rí tọwọ́ yìí tí pásítọ̀ bá gbọ́ oyé tó bá kà kò ní béèrè dámẹ́wàá lọ́wọ́ yín mọ́ láéláé ẹ̀ẹ́ kò ní béèrè mọ́ láéláé ẹ̀ mọ́ san abẹ́ mi sọ ẹ̀ gbọ́dọ̀ mọ́ san ẹ̀ mọ́ àwo ẹ̀ mọ́ wo tí jésù sọ o. ẹgbẹ́ ni fún yín. iná yìí ti kú. jésù ní ègbé ni fún yín ẹ̀yin akọ̀wé àti parí. ẹ̀yin akọ̀wé àti parí sí. alágàbàgebè alágàbàgebè. nítorí pé ẹ̀yin gba ìdá mẹ́wàá mi tú. ẹ̀ ń gba ìdá mẹ́wàá mi tú. àti alize. ẹ̀hẹ́n. àti kúmílì. ẹ̀hẹ́n. ẹ̀yin sì fi ọ̀rọ̀ tó tóbi ju ìdá mẹ́wàá sílẹ̀ láì ṣe. òfin tó ju ìdá mẹ́wàá lọ ẹ̀sìn kílẹ̀ ẹ̀ ṣe ẹ̀ sì ń gba ìdá mẹ́wàá. òun náà ní ká mọ ọjọ́ sọ̀tọ̀ náà. ẹ tún á wò ó ti kílẹ̀ àti wa pé Jésù ń ni. nínú má inú John chapter five verse thirty Jésù ní èmi kò lè sọ fún fúnra mi ẹ̀dá kò sí lọ́lọ́run Jésù wà ní kò sí nǹkan kan tó ń lè dá sí ẹ̀dá kan ọ̀rọ̀ wo la tún fẹ́ gbọ́ láti mọ̀ pé ẹni yìí mẹ́sẹ̀ ni tó ti bẹ̀yìn. Ọlọ́run Jésù gangan. Jésù ní òun ò ní ṣe gangan fún aláró òun. Bí mo ṣe ń gbọ́ ni mò ń dájọ́. Ó ní bóun ṣe ń gbọ́ látọ̀dọ̀ Ọlọ́run lòun ṣe ń dájọ́. Òdodo sì ni ìdájọ́ mi. Ohun tó wà ń sọ fún yóò tọ̀rọ̀ lòun sọ o. Nítorí èmi kò wá èmi kò wá ìfẹ́ tèmi ti ká lára mi. torí pé èmi ò ìfẹ́ tèmi ti ká lára mi. bí kò ṣe ìfẹ́ ọlọ́run ti rọra mi. bí kò ṣe ìfẹ́ ọlọ́run ọba tó mi. ẹ dákun kí náà ń pè ní ìránṣẹ́ ẹ rí i pé gbogbo àwọn nǹkan wọ̀nyí fífi ń hàn wáyé pé ìrẹsì ọlọ́run ọba ni jésù ìsọmọ ọlọ́run ọlọ́run ọba òbí mọ ẹnìkan òbí níparí ẹ jẹ́ kí gbé èèyàn kan sẹ́gbẹ̀ẹ́ jésù wọ́n wá wò kíní yẹn yóò jẹ́ kọ́rọ̀ òye yìí tán pátápátá ọ̀rọ̀ yẹn wà nínú Hebrew chapter seven àbí láti one two three up to four ẹ mọ̀ wo. nítorí mẹlẹ́kì mẹ́lẹ́kì. ẹnìkan ni wọ́n ń pè bẹ́ẹ̀ fáànù yóò ṣiṣẹ́ mọ́ orú mú mi náà. kí lẹ̀ ń ṣe ń bẹ̀ yẹn rí. wà ní abrahamu mọ́ ń pàdé ẹni yẹn. láti kí ìdá mẹ́wàá ohun gbogbo kúrò. ìdá mẹ́wàá tí abrahamu bá yọ yóò kó fún ẹni yẹn ìyẹn lẹ́ẹ̀kan lọ́dún. dàbí ìsúlẹ̀ èèyàn ni ẹni tí abrahamu náà lọ́ọ́ dégé ni nílò ń pàdé dínkù kí ni ẹ̀ wọ́n ní lọ́ní àkọ́kọ́ ní ìtumọ̀ rẹ̀. ìtumọ̀ ọ̀rọ̀ yẹn. ọba òdodo. wọ́n ń pe ẹnìyẹn ní ọba òdodo. àti lẹ́yìn náà pẹ̀lú. wọ́n ní lẹ́yìn náà pẹ̀lú. ọba sàlẹ́mù. wọ́n tún pe ẹnìyẹn ní ọba sàlẹ́mù. kì ọba àlàáfíà. wọ́n lẹ́nìyẹn ọba àlàáfíà ni. láì ní bàbá. ẹ̀dùgbọ́n wọ́n lẹ́yìn tábúrámù lọ ń pàdé yẹn tí ń fún ní ìdámẹ́wàá lẹ́ẹ̀kan ẹni yìí ni ò ní òun ò tún wá ní bàbá níyà òun ò ní bàbá ní fáìn ó wá dáhùn sọ yìí pé láì ní ìtẹ̀ràn ó ní kò ní tẹ̀ràn ẹ̀dìrì jésù ní tẹ̀ràn ìtẹ̀ràn jésù ó wà nínú mátí oríkèéní ìwé rẹ jésù pé ẹlẹ́ẹ̀kẹ́ni ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ọmọ dávidi dávidi ọmọ jákọ́bù ẹ̀dìrì ọkọ ìwé ìtẹ̀ràn jésù nìyẹn tiẹ̀ ṣùgbọ́n mẹlẹkisẹ́dẹ́kì kò ní bàbá kò níyà kò sì ní ìwé ìtàn mọ̀ bọ̀ wá. bẹ́ẹ̀ ni kò ní ìbẹ̀rẹ̀ ọjọ́. ẹ̀dùgbọ́ wọ́n ní kò tún wá ní ìbẹ̀rẹ̀ ọjọ́. ẹnì pẹ́ nìyẹn ohun tó fi ń ju Jésù lọ́ba ìgbésẹ̀ díẹ̀ mọ̀ bọ̀ wá. tàbí òfin ọjọ́ ayé. wọ́n lóun tó ń tọ̀ òun tó wá lófin ọjọ́ ayé kò ní kú láíláí ó tọ̀ ẹ̀hẹ́n. ṣùgbọ́n ṣùgbọ́n aṣebi ọmọ ọlọ́run aṣebi ọmọ ọlọ́run ó wà ní àlùfáà bíbí láíláí. ó tọ̀ ó sì mọ ọbẹ̀ lọ bíbí láíláí lálẹ́ nìyẹn kò ní ìyá kò ní bàbá kò ní bẹ̀rẹ̀ ọjọ́ kò lópin ọjọ́ kò ní kú yọ ọmọ ọbẹ̀ lọ láíláí lálẹ́ nìyẹn ẹja pé tóbi fọlọ́ nínú ẹni yẹn àti Jésù ta ló jura wọn lọ ta ló wáyé kájọ́sìn fún àwọn méjèèjì kẹwàárẹ̀ nìyẹn wọ́n ń pè ní ọba sàlẹ̀mù padà sókè ọba sàlẹ̀mù mọ́nìkù mọ́lẹ́kìsẹ́dẹ́kì bíbúrú nìyẹn mẹ́lẹ́kìsẹ́dẹ́kì à ń pè ní mọ́lẹ́kù sìdíì ta lọ́ba òdodo ta lọ́ba òdodo ọlọ́run kò sí ẹni tó ń sọ òdodo fún ọlọ́run tó dá wa ò sì jàmbá gbogbo wa àwa làwa ń jàmbá ara wa ni wọ́n fi pè ní maliku sidik ọba òdodo mẹlẹki sẹdẹki ọlọ́run òun nìyẹn maliku sidik nílé èdè lágbára mẹlẹki sẹdẹki nílé èdè lérú inú bíbélì náà láti ka yìí mẹlẹki sẹdẹki ẹhẹ mọ bọ wa. ọba salẹmu ẹsìn wọn ta ni maliku salam ọba salam ọba islam wọ́ọ̀dù islam fún mi rẹ̀ ọba salẹ salam ọba islam àlùfáà ọlọ́run ọ̀gá ògo. ẹ̀dùn wá ní ọlọ́run ọba ọ̀gá ògo ọlọ́run ọba òun nìkan lọ́gá ògo bíbélì ló sọ bẹ́ẹ̀ ọlọ́run ọlọ́run nìkan ni ọ̀gá ògo ẹ̀rù bíbélì ló ṣe ń fi ọlọ́run jésù ni ìrẹsẹ̀ bánẹ́bí muhammad náà ṣe jẹ́ ìrẹsẹ̀ ọlọ́run gbogbo àwọn àdébù tó já ṣáájú jésù náà ìrẹsẹ̀ ọlọ́run làwọn náà ọ̀sọ́ kankan tó sọ pé èmi ni ẹ máa sùn kódà jésù tó lẹ́kọ̀ọ́ tí jésù èmi wọn sọ ní public tí ìbá ṣe wà síta gbangba tí jésù bá sọ pé òun lọ lọ́hùn lọ́nà ẹ̀yọ̀ kan yóò sòrí ìlú ayé ìfò yóò bàjẹ́ àbọ̀ ṣùgbọ́n ẹ lè rí mi kankan tó ti sọ pé mi lọ lọ́hùn àdìgẹ́ mọ́ sùn kò sí ìdí ìdí àti ìjà sí pé àmọ́ fi ń sọ yí pé tọ́jú jésù bá padà dé ohun tí ó ṣe fún àwọn èèyàn gbogbo àwọn christian kò sẹ́ńtí jésù ò ní ìdìnnà ìlú kì gbogbo ẹni tí ń pè mí ní olúwa ni yóò fi wọ ìjọba ọ̀run. jésù bá padà dé nìyẹn ó ní gbogbo ẹ̀ tẹ́ ń pè òun ní olúwa ẹ̀rí bẹ́ẹ̀ ní ẹ̀dùn mọ́lẹ̀ jésù olúwa wa àmín àmín ẹ̀mọ́ agbọ́ o matthew chapter five verse twenty one ó ní kì í gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí ní olúwa olúwa olúwa lẹ́ẹ̀fì wọ̀jọba ọ̀run o. bí kò sí ẹni tó ń ṣe fẹ́ bàbá mi bí kò sí ẹlẹ́ni tó tẹ̀lé fẹ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní orúkún mi ní ọ̀pọ̀lọpọ̀. ẹ̀gbọ́n tí jésù sọ ọlẹ́ni tó bá tẹ̀lé fi ọlọ́run ọba nìkan ẹ̀ ni ó ṣe kí ni ọba lọ́pọ̀lọpọ̀ èèyàn ò tí ì rí sí ni matthew five verse number seven ah verse number twenty one to twenty three. ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní orúkún mi ní ọjọ́ náà wípé. ẹ̀gbọ́n ó nílò tó bá tóun bá padà dé ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n máa sọ fóun wípé. olúwa Jésù Olúwa. Olúwa. Jésù Olúwa. A kò fi sọtẹ́lẹ̀ ní orúkọ rẹ. Bíbí ní orúkọ àwa Jésù là ń fi sọ àsọtẹ́lẹ̀. Ní orúkọ rẹ. Ẹ̀dìbọn ní orúkọ ní orúkọ Jesus name fire. fàyà. Débi Jésù là ń fi sọ àsọtẹ́lẹ̀. Là ń fi lé àwọn ẹ̀mí jáde. Orúkọ Jésù là ń fi lé jáde ní ara àwọn ènìyàn. Àti ní orúkọ rẹ̀. Là ń fi ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu ńlá. Nígbà náà ni èmi ò rí fún Jésù nígbà náà ni wàá sọ fáwọn tó ń pè mí ní Olúwa Olúwa. Ẹ kú mi. Ẹ kú mi. Èmi kò tí jésù bá lóun ọ̀mọ́ àwọn ẹgbẹ́ ń pè wọ́n mọ́ ẹ dákun kí lọ́wọ́ abúláàbù tó mọ́ islam ó bẹ̀rẹ̀ fún un tó fi ilẹ̀ kó tó lọ lẹ́nìí tó ìyá wa ẹ̀rí pé gbogbo àwọn ẹ̀rí tá a mú wá fún wa yìí ó fi mọ̀ wá pé islam nìkan ìfọ̀n lọ hundred percent ẹ bá tún mú un tó tó wọlé lójú ẹ béèrè pé kò tó béèrè béèrè ẹni ẹni àǹtí tó bá rú ní lójú any question ẹ bèrè. báwo ni ìgbà mi pé wọ́n ló ń débi bí nàìjíríà àti wọ́n ń débi wọ́n wà ní ìgbà yẹn. bẹ́ẹ̀ kódà ọlọ́run tún mọ ọmọ fún wa ní odidi súra wọ́n pè ní súra yíyá yíyá ọgbà ọ̀rọ̀ yá jésù láti bá sixteen to thirty six ọlọ́run bá ti sọ̀rọ̀ máríàmù àti ọmọ rẹ̀ ti fi jésù ọlọ́run tún sọ ọ́ ní sọ́tún ìrántí àtàlẹ́bà three ọlọ́run tún láti bá sẹ́bà forty six forty seven forty eight ọlọ́run ọba ọba àlekè ọlá nínú gbogbo àwọn obìnrin tó wà láyé pátá mariamu nìkan lọ́lọ́run dákọ rẹ̀ ló òun nìkan lọ́lọ́run dákọ rẹ̀ èdè kò nìkan ọlọ́run kí ń fún wa yìí pé obìnrin tó ń sàlẹ́sà ẹ̀ gbọ́ ọlọ́run ọba ń fún ọ lé fún wa tó bá pé tó bá yẹ kó òun lọ́kọ̀ kùránì ni bọ́ọ̀ ló ṣe mọ lọ ní obìnrin ilẹ̀ ìsirẹ́lì kí ló kùránì kí òun ní ìyá rẹ̀ tó ti àti bàbá rẹ̀ ẹ̀dìrì níbi táàkì mọ̀ kọ́lọ̀ ọlọ́run ní kùránì nìyẹn kò sí súrà kan tánẹ́bì bí ìyá rẹ̀ àbí bàbá rẹ̀ nínú kùránì kò tó bẹ́ẹ̀ nítorí pé ọ̀rọ̀ ọlọ́run ọba ni ọlọ́run by word dictation ni ọlọ́run fi sí lẹ́nu pé sọ báyìí kún sọ pé kún again so ìtàn mariam ní full details ọwọ́ àná quran kódà bí wọ́n ṣe lóyún rẹ̀ bí wọ́n ṣe bí gbogbo ẹ̀ lọ́wọ́ àná quran. ẹnu sọ́ọ̀tù mariam quran nineteen láti bá sinẹ́ bá sixteen thirty six ọlọ́run wá síkúrú kí ló fi dábì mariam ẹni tí pé adakọ mariam nínú alukur'ani ìrẹsì pé a sọ̀rọ̀ rẹ̀ ọlọ́run nígbà tó fi àwọn aráalé rẹ̀ sílẹ̀ ó wá lọ́pàá gbọ́ síbi ibùdó ọ̀hún ó fi àwọn ìlú kù sílẹ̀ ó wá lọ́pàá gbọ́ síbi ọlọ́run ní sàlàyé fún wa bẹ́ẹ̀ o wípé ìyá jésù tí wọ́n pè ní mariam ó fi àwọn èèyàn rẹ̀ lẹ̀ ó wá lọ dúró sí ibi kan níbi ara òkè kan níbi lẹ́gbẹ̀ẹ́ ibùdó ọ̀hún ìgbà lọ́lọ́ dúró sí. ẹ bá ọwọ́ àjò òkú sí ọlọ́run ní ìlú. so ọwọ́ àjò olúwa rẹ ní kí wá nílùú ọmọ ọkùnrin kan yẹn bá sọ ọmọ ọkùnrin kan tó jẹ́ ọmọ ọkùnrin tó ṣe ìdúrà ìdúrà ẹ̀ ọ̀rọ̀. wàlámù yàgò sàṣẹ̀ ní bàṣà rò. ولم أكن بغيا ọba ní pé kọ́ ẹ̀hìn. mariam bọ́dà sọ pé kọ́ láti báwo ní ìṣe wàá bímọ ọkùnrin kan wà láwùjọ ìṣẹ́ ti ní báṣọ́rọ́ nígbà tí abára ti ọwọ́ kò ní nígbà tí ọkùnrin ti ọwọ́ kò ní báwo ní ìṣe wàá bímọ. ayẹyẹ máa ń bẹ̀rẹ̀ ní ìyá. kí ni èsì ìṣó sì ní kí n sì ṣàgbére báwo ni wàá ti bímọ. ọkùnrin òjò bá alájọ mi kọ. bọ́ọ̀bù wa yàrá wò ha ya ta ni náà sì wàrà mẹ́ta mi nà wà ká ya amúra nà kéde ya. ó ní kọ́ látàdá ní kọ́ làró kú sí wa rẹ̀ yá ní olúwa ó bímọ ó bímọ ẹnì الناس ورحمة منا وكان أمرا bẹ́ẹ̀ dàbí títí ọwọ́ àrà kó wá mẹ́rin ń pè ní dàbí dàbí ọwọ́ àdàbí rẹ̀ ìgbà tí ó dàbí rẹ̀ ẹ̀hẹ́. wọ́n lọ sí yálé ìta ní ìlú ọba ìgbà láti mọ́ra bá sọ pé yálé ìta ní ìlú ọ̀dà ara yé ọlọ́run ọba ti jẹ́ kí n kú kó ní owó wá. tòun lẹ́sìn àǹdà sí i. ẹ̀hẹ́n eh, eh, eh, that is fine that means kì í ṣe wọ́n tábìlì kọ́ ni mo sọ ọ́ that means ẹ̀hẹ́n kékeré ọmọ ní kí ìjọba yìí. àkúnyí wá sọ́ra bí wá parí àyín. ọlọ́run máa jẹ́ oṣù máa mú mi omi yẹn kọ́ mọ́ á jẹ́ ìtúkọ̀ ojú wọn. àyín máa tara mi náà ibi tí mọ́rí àmọ́ bí wọ́n sí níbi ìdí ìdí ẹ̀mí ẹ̀dọ́ ní ìdílé èso rẹ̀ ọlọ́run ní ọmọ ìgbà wọn sílẹ̀ ọba ti fọwọ́ fún ìgbà bá ní ìdílé ìgbà wọn sílẹ̀ yóò jẹ́ ní sílẹ̀ ìgbà títí tára àgbègbè ẹ máa wò bọ́ bá. àyìn tààrà mi lẹ́yìn lásàlẹ̀ àyà àbákúndé fa ìndè nẹ́sàlẹ̀ tó ń ra ní sọ ọmọ afẹ́dàkùn kan ní máa àgbọ̀mọ̀ lọ bá wọn kó ní ìsọ fún wọn rọmọ. ọ̀nà àdúgbò ibi tó wà ibẹ̀ náà ni bẹ́ẹ̀ ni ọ̀nà ni ìgbà tó bá kó wà gbọ́ kó wọ́n wá sọ fún mi ti rọmọ ọlọ́run wá sọ fún mi pé gbogbo ẹni tó bá di ọlọ́rọ̀ lẹ́yìn ẹ́ tọ́kì mi sọ fún mi ìyẹ́sàlẹ̀ tó bá sí i ìgbà tó bá di mọ́dà mo ti ọmọ ọwọ́ rẹ mọ́dà mo bolo pé ìgbà bẹ̀rẹ̀ mi lọ. ọkùnrin mo ló jẹ́ àgbọ̀mọ̀ dání. àwọn tọ́tí bí ipá ó máa ta mí wọ́n ní bá tọ́tí bí ipá ó máa ta mí mọ́dà mo bá tọ́jú àwọn èèyàn rẹ̀ ọgbọ̀mọdé lẹ. Kọ́lù ya Mariam lákọ̀ọ́jú ti tù ṣe àǹfààní ya. Ìyá Mariam ti tù ṣe ìyá mi dé o, ìmọ̀ nílé yìí o, kí lọ sí wọ́n Ah. àwọn ẹbí rẹ bá bẹ̀rẹ̀ sí sọ wípé kí ni. yà ó kú tá a rú. eré ọmọ arú. máa ká ní aburú kí ń sọ ìwà máa ká ní kí ó mọ kí bọ́ bí ya. ìyá rẹ kì í sálámì rè bàbá rẹ kì í sọ́ọ́ sùn níbo ni wọ́n ti lọ sí sùn tó dúró ọmọ ọwọ́ àwọn ẹbí rẹ sọ bẹ́ẹ̀. Fàhásárọ̀ ti ilé yìí. Ọlọ́run ti sọ fún mi kọ̀ọ̀kan lè sọ. Ọba ní ẹ lọ di, kejì ọ̀gbọ́n tó lè ṣe wá. bẹ́ẹ̀ lọ́mọ kò ló ó tún ó tún kéré sí èyí tẹ́ gbé lọ́wọ́ lẹ́ẹ̀kan yẹn lọ. torí bó ṣe di iṣẹ́ náà ni ọmọ kékeré ó tún kéré délé ìlọ. yẹ mariam bá tọ́ka sí ẹ lọ bá kẹ bíbẹ̀ wàá sàárọ̀ sí i ọba tọ́ka sí pé kò lè ẹ lọ bí kọ́ọ̀lù. Èyí wá ló kẹ́ yí mi máa ń kan ẹ̀ fèlè bàhálì sọ̀dí ya. Àwọn ìlera dàbí ọ̀jẹ̀ ló ti wáyé báwo láti lọ bá ọmọ kékeré táwọn àbí pé lọ́mọ wọn ti gbé ọgbà mọ wọn ti ṣe kínní àná o ọ̀rọ̀ kórìíwò òkè mi. ọ̀nà ìní abudulọ. ọ̀yàwó jésù wọlé lọ́kọ̀ yára mọ́lẹ̀ mi ọ̀yàwó jésù sọ̀rọ̀ ọlọ́run ní pé ọlọ́run ọba fásitì ló ti kò yá àbí ẹgẹ́ ibi tí wọ́n tẹ́ jésù kalẹ̀ sí yẹn lọ́mọ òkú lọ́mọ òkú òkú yìí kan níbi táwọn ti sọ pé sáwọn ọmọ kékeré là wọn ọmọ kékeré àwọn àbúrò kọ́lá ìlú èmi o ẹbí àtàní ẹni kìtà wàjà lánìí ẹni ẹni yá wàjà ilẹ̀ máa fún mi. wàá sọ ní ibi sọlá fi wà sàkà ló mú ìtọ́ àìyá. lókùn ìgbà tó ń bá ń sàgbọ́dọ̀ lọ sí lọ́run. bàbá rán bí wà ní gẹ́gẹ́. ọlọ́run tó wá sí mi lẹ́nu ire yá mi ojú mi wọ́n dá mu yẹ́jẹ̀ alẹ́ mi. bàbá ọ̀rọ̀ ṣe kíyà. والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا. ọwọ́ ní àlàáfíà ọlọ́run ọba ọmọ ọbẹ̀ lórí èmi Jésù lọ́jọ́ bí ìbá kú aláṣẹ náà kò jẹ lórí rẹ ẹdiri ìpín rẹ ni àti bí wọn ṣe bí ọ̀rọ̀ mi ìtúwà lọ lórí rẹ ṣùgbọ́n èyí ti àárín tí mo lò fún yìí ó jẹ tó kó sínú ìwọn àdìyá rẹ àkọ́kọ́ mi lè fi Jésù kọ́kọ́ ṣe ni pé ọ sọ̀rọ̀ lọ́wọ́ òkú ìlú nínú ìpàdé àkọ́kọ́ mi lè fi wọn yé wọ́n ní wọ́n lọ síbi ìgbéyàwó ìyá rẹ̀. àti pọ́kà jáde yéṣu bá ti dájọ́ àbọ̀dọ̀ gbé àlejò ọ̀nà. wọ́n ní àkọ́kọ́ ní lẹ́yìn tí yéṣu kọ́kọ́ ṣe ní bíbélì ọ̀sán omi ọtí. báwo mọ ọgbọ́n o wọ́n ní àníṣe ìpínlẹ̀ ọ̀fẹ́ ọ̀fọ̀ nípa orílẹ̀ èdè ìdíje wọ́n ní ní àkọ́kọ́ orílẹ̀ èdè ìdíje kọ́kọ́ sí ọ̀sẹ̀ orí ibi ọtí ìdákòtò orí ọlọ́run àlẹ́bí bó ṣe sọ̀rọ̀ ní kékeré tó ti pọ̀ yá rẹ̀ wípé ẹrú ọlọ́run lòún ṣe lóòrè mo ní kẹsàn án tí mo ní ní ẹ̀wọ̀n kọ́ra lọ nílé. ẹ ẹ ní orí èyí sọ ń sìn. ọ̀nà ọ̀pọ̀ ọ̀nà ọ̀pọ̀ ẹ bí mo dodo bá ikú ni. kódà ó lágbára kọjá ọpọlọ sọ́ọ̀bù pẹ̀lú ìṣẹ́rí ọ̀gá méjì kò sí ọ̀rọ̀ yìí. níbẹ̀ nìkan níbẹ̀ nìkan ló ní ẹwọ ọwọ́ mi ní ọwọ́ ọwọ́ mi kò sì ní dáadáa dáadáa. níbẹ̀ nìkan ní sọ̀rọ̀ ní ilé ẹ̀kọ́ ni ẹnìkan níbẹ̀ sọ fún wa pé àdéhùn tó kú fún àwọn ènìyàn ẹnìkan wí ìyẹn ni ọ̀pamọ́ rárá. mọ́ ọ̀rọ̀ Ọlọ́run nìkan ni kò sí ó ṣe pọ̀ tó yẹ kò sí ọ̀rọ̀ èyí kó dé ọ̀rọ̀ àlébì kankan sí ẹ̀. tí àlẹ́ gbọ́ sílẹ̀ gbọ́ nítorí Ọlọ́run Ọlọ́run kò jẹ́ kò gbá nìkan tí àlẹ́ Ọlọ́run pé kó sọ pé ẹ mọ̀ sọ báyìí báyìí sọ pé tẹ́rí màlẹ́kà tó lọ sí Mariam yìí òun náà ni màlẹ́kà tó lọ́ọ́ mọ́ ní gbogbo àwọn àlejò rẹ̀ wá mú wá fún mi sọ́nà bá sàmì sàmì tí wọ́n jà níbi láàrin àwùjọ yìí. òun ní pààn láti di ádámọ̀ ni o lóbi lórí ìlú yìí o eh, lóṣù yìí o àwọn sàfàrí àti gbogbo pátágbọ́n àti ọjọ́ prophet moses ni o ìjẹ́ bíbélì ni wọ́n gba mẹ́sàgì látọ̀dọ̀ ọlọ́run wá fún àwọn tó bá ti tẹ̀lé prophet lórí rẹ̀ òun ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni òun ní àlọ́ náà máa ń rún ní ọ̀nà òkú màlẹ́kà kú òwú àlọ́tọ̀ ni wọ́n pè yẹn ní mọ́lákùlù mọ́wò màlẹ́kà tí wọ́n pa àwọn èèyàn òwú àlọ́tọ̀ náà ẹni tí wọ́n rọ̀jò òwú àlọ́tọ̀ ẹni tí wọ́n ń kọ iṣẹ́ wa kalẹ̀ òwú àlọ́tọ̀ tá a bá kọ tó bá ṣe dáadáa màlẹ́kà tó wà nígbà yìí máa kọ́lẹ̀ màlẹ́kà tó wà lọ́sọ̀ ọwọ́ ti máa kọ́lẹ̀ tó bá ṣiṣẹ́ aburú màlẹ́kà gbogbo gbogbo tí kálukú sí lè ẹ hàn pé ẹ̀ṣẹ̀ wa lù ní sí ìgbàgbọ́ ẹ̀ kírísítà ní pé jésù wá kú fẹsẹ̀ gbogbo wa ayé ẹ̀kọ́ ni. ìjókòó rẹ̀ sí ọ̀rọ̀ mọ́ríàmù tí mo sọ yẹn tó fi lè fàìn ìdájú ìdájú bí ẹ̀ṣẹ̀ méjì sọ̀rọ̀ fẹ́ nínú mátì ìkọ́ yẹn ni mátì kàkà fẹ́ bá sọ́dá fẹ́ ti forty ìkọ́ yẹn mátì twenty four bá forty two ó ní ẹni kò sí lẹ́yìn tí ọba wà fún ìjọba ọ̀dọ́ náà níkì láyé mi náà rèé láyé mi náà rèé ti bá tẹ́ ẹ bá gbé ẹsẹ̀ rẹ̀ wúbọ̀ nínú èsì díẹ̀ chapter eighteen twenty one ọ̀tún twenty two. ọ̀tún tí wọ́n bá ṣe òun yóò kì í bọ̀ ó lẹ́ni tó bá ṣe òun yóò kú o. ọmọ kì yóò ra ìṣẹ́jẹ́jẹ́ bàbá. ọmọ òun yóò ṣe bàbá rẹ̀. bẹ́ẹ̀ ni bàbá kì yóò ra ìṣẹ́jẹ́jẹ́ ọmọ rẹ̀. bàbá òun òdodo ṣùgbọ́n o tí ènìyàn búburú tó bá yí padà. yóò nínú gbogbo ọ̀sẹ̀ rẹ̀ tó dá. nínú gbogbo ìwà ẹ̀ṣẹ̀ tó ti dá. yóò pa àṣẹ àti òfin náà. wá àṣẹ ọlọ́run àtòkí ọlọ́run bàbá sí ni mo wá kú fẹsẹ̀ ojú ìlú ẹ bá fẹsẹ̀ ní kódà jésù ní ẹnikẹ́ni tó bá dẹ́sẹ̀ òun yóò lọ ẹ̀wọ̀n fẹ́rẹ̀ wàláyé ọ̀dà ọ̀dà sísá ẹ jẹ́ kí n má bẹ̀rẹ̀ kẹwàá àwọn tí wọ́n bí níbejì ẹ já pé ní àbá rẹ̀ ń ṣe wọ́n ẹ rí i pé wọn ò gbádùn rárá torí pé ẹni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ jáde ọ̀pọ̀lọpọ̀ lẹ́gbẹ́ bẹ́ẹ̀ ni pé pátá ọ̀sán yẹn ká sọ pé ẹ̀sẹ̀ tí ẹ̀yin wá dá àwa dìde fún lọ́wọ́ àwọn ọ̀rọ̀ burúkú ni ọ̀rọ̀ burúkú ni ọ̀rọ̀ burúkú yóò sì ní pé ẹ̀ àná gba ẹnìkan nítorí ẹnìkan olúkúlùkù láǹfààní torí ẹsẹ̀ rẹ̀ yẹ gbàgbé. yóò kù èmi kọ́ o bíbélì lọ́sàn o ó ní jésù bẹ́ẹ̀ rú lòun ẹ̀rú ọlọ́run ṣùgbọ́n èyí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wà yìí ẹrú ẹrú ọlọ́run làwa náà ẹgbẹ́ ẹgbọ́ jésù ẹ̀yin ni ọmọ ọlọ́run àwa ní ẹrú sí i ọlọ́run ẹni tí ń sin ọlọ́run làwa àwọn ọlọ́run bí mi ẹ̀sìn lọ́sẹ̀ kábi fún ẹ̀sìn òbí ẹ̀sìn gan yọ ọsẹ yẹn lẹsàn án èsè bíbí ẹgbẹ kẹrí gbogbo tí máa fi jẹ bíbí àgbọdọ ṣe bíbí sì fi kọlọ tó dá ìlú làwọn ẹni tó ti mọ bára wọn tó ń bí ìjà tó dáhùn ìlú ẹni tó ti wà káwọ tó dé ìṣesí ẹni kó báwa tó bára wà lò tábà sọ kọlọ wọn bá bí wọn ìṣesí ẹni kó tàbí ìwọlọ ìṣesí àdùnnà kọlọ tó dé kọjá lọ. táwọn ní bá yọ owó ti bẹ́ẹ̀ ni àwa ló ṣe wá dá wa gbẹ̀yìn náà lọ́dà kó wá fi wá ṣe tó gbogbo ẹ̀yìn. ok ok ok ṣé ti ní pé. Ah, bíbélì náà sọ bẹ́ẹ̀ ǹjẹ́ ilé ìgbà kan ń bá bàbá. ọ̀rọ̀ burúkú nìyẹn kí èèyàn sọ fọ́nà kábàámọ̀ kó o jẹ́ ìlú láàyè àkúrẹ́ wa lọ́dọ̀ náà ni gbogbo tó wà láyé pátá àtẹ̀yẹ àtàlùjọ yóò tẹ bá parapọ̀ tẹ bá lẹ̀ ṣe tèmi ọlọ́wọ́ ọba kò tí ì kankan fún ọlá mi níbi táwa wà yìí ilé àdìgbàta la wà yìí tẹ́ẹ̀tì la wà yìí ọjà planet yìí wa dídítà wa mẹ́túrì wa gbogbo àwọn tí wọ́n wà láyé títí tó fi dé títò gbogbo ọba pátá wọ́n sàkọ̀mọ́ náà ọba. ìyá yìí irú dígítà nísì ó tó ilé ayé ìlú ẹni one thousand four hundred tó gbó ilé ayé ló sì tó tó dígítà òṣùpá twenty seven lọ́wọ́ ní ìlú sí kò sáwùn yẹn lọ àwọn èyí gbé bẹ́ẹ̀ gbígbá yìí ìpínlẹ̀ yẹn lé torí gbígbá yìí ìpínlẹ̀ là ń fi lo atẹ́gùn àti omi lọ́wọ́ yẹn kò sátẹ́gùn lẹ kò sí ìpínlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ẹ̀dá ọlọ́run lóríṣiríṣiríṣi tí wọ́n sàkómọ́ fọ́lọ́run ti wá lẹ̀ òkúta sàkómọ́ lójú wa yẹn àwọn ẹyẹ wọ́n sàkómọ́ fọ́lọ́run gbogbo ìgbà koríko ìsàpọ̀mọ́ omi ìsàpọ̀mọ́ ọ̀sán ìsàpọ̀mọ́ orí ìsàpọ̀mọ́ báwo ni ẹ bá la àsàpọ̀mọ́ inú síwájú wo ìtura ìtọ́ ìṣẹ́jú ìgbà tó gba ọ̀dùnkọ́ ọlọ́run tó sábà fi ìlú ọgbọ́n tó sàmọ́ wọn tó wà lórí wa máa fi ìdè tó wà sọ́nà àti pátákó àti tó wà lábẹ́ ìlú wọn. wà ibi ṣe ìdá ìsájú ìdè hàn kò sí ìkẹ́kẹ́ náà tí ọmọ sàpọ̀mọ́ ìlú náà. ẹ dákun kí ló wà sẹ́rẹ̀ tó bá hùwà aburú ọlọ́run dá èdè ní ìkan ilé àwọn èdè ló ga kéde pé màláìka màláìka ò ní bí ọlọ́run yọrọ àwọn ìṣẹ́ náà nítorí bá pa wọn láti làwọn ọmọ ìṣe ìwọ ṣùgbọ́n ìyìn àtàlìjẹ̀nu àwọn jìyà torí pé àwa yìí àlè yéè ó dá ọ̀rọ̀ wọn pọ̀ ní kúránì ọlọ́run fún wọn ní odidi ìṣúra nítorí ìṣúra kò gbìn ọgbọ̀ọ̀rọ̀ àwọn àlìjẹ̀nu má jẹ́ wà nínú nínú àwọn èèyàn kékeré wà nínú wa kòkòrò wà nínú wa ẹgbẹ́ tó bẹ́ẹ̀ náà ni àwọn náà ṣe rí wọ́n wọ́n náà ń sàgbẹ́ èèyàn wọ́n ní ìlú sàgbẹ́ nítorí èèyàn lọ́dọ̀ ti dá ní àtàlẹ́ nítorí àjẹjọ́ ní àjẹjọ́ ní ọlọ́run ti dá ní àtàlẹ́ àníbèbè gbọ́n àwọn àlẹ́ gbà àwọn ìṣẹ̀lẹ̀ àwọn ti mọ́ tọ́lọ̀ bá rán ọmọ sí ìyapa àti ọ̀nà láti gbà tí màlẹ́ká ti dùn wà lẹ́nu tí títí tèmi ti wà lẹ́nu àlékà ọlọ́run bá tí wọ́n bá fi oríṣiríṣi bẹ́ẹ̀ rán káàkiri gbogbo àwọn èèyàn tó bá sàlẹ̀ sàlẹ̀ wọ́n dé òbí sí èmi lónìí ẹ̀ wọ́n sàlẹ̀ bí. ṣùgbọ́n àwọn àlùgbàlú àwọn ọmọ ní àwọn èèyàn ní ìlú ìlú àwọn bá fún ìlú ìlú. àlùgbàlú wọ́n jẹ òkú kódà wọ́n wọ̀ ná gbogbo ẹni tí wọ́n wọ̀ ná pátápátá ẹ̀ẹ́dẹ̀ẹ́dọ́ ni wọ́n gbogbo àwa táwa nìyẹn náà àdéhùn sọ̀sọ́ ló ti wá kálukú náà ló ń jà máa. àtúlà ẹ kò ṣe pé àjẹmú rèé tó wá olórí tó wà olórí tó wà nínú àwọn èèyàn náà olórí tó wà wa olórí tó wà wa ọ̀nà kò sì àwa lólórí ọmọ sì wà lólórí bíi so àwọn ọ̀fẹ́ wà ń sìn ẹ̀ẹ́dẹ̀wò àwọn èèyàn tí ìbá ti bẹ́ẹ̀ náà ni àtẹnitórí ẹ̀gbọ́n tó fẹ́ gbé nǹkan lójú tó yọ fún ọba ní sálà tí látẹ̀lé rẹ̀ rí. so báwo ni ṣe ní àpò mẹ́ta ìjọ méjì yẹn náà ni mo sọ̀rọ̀ àbí. báyìí lọ so mo ta kẹ níbi ni pé a níbi láti gbọ́ yé ipò tọ́lọ́wọ́ bá ń gbé fún wa òun là gba gbogbo nǹkan ká sì máa sí lọ́hùn ọ̀rọ̀ ìlú lórí wa ìfọ̀ àti ọlọ́run lẹ́ni tó bá kú lẹ́yìn ìsìláàmù ìlú ẹ̀gbẹ́ kí láǹfààní ẹ̀tọ́ wáyé ayé ẹni tó bá kú tí ò tí ò ṣe ìsìláàmù ìlú wà Quran three verse eighty five ọlọ́run lẹ́ni kẹ́ni tó bá ṣẹ̀sìn ní àbí Islam àdúgbà lówó náà. òun nìkan ní ẹ̀lẹ́sìn lọ́dọ̀ náà òpé méjì pèsè òpé méjì. Quran chapter three verse nineteen ọlọ́run lẹ́sìn pèsè tó wà lọ́dọ̀ èmi náà ní Islam. gbogbo àwọn etí wọ́n dẹ́sìn ilẹ̀ kì í ṣe ìrẹ́lọ̀ kọ́ irú nísìnyẹn wà tó mọ́ ń bọ̀ wà tó mọ́ ń bọ̀ òòṣà gbogbo bá pátá irú nísìnyẹn ìlú ọkọ̀ yọ̀ọ́ ọmọ Ọ̀yọ́ ni Ṣàngó ọmọ Ọ̀yọ́ mẹyẹ náà Ọ̀yọ́ ni wọn ti dálẹ̀ ẹgẹ tó gbogbo àwọn ìkéye àwọn èèyàn náà wọn fọwọ́ ara wọn dálẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti fọwọ́ ara wọn dá kírísítẹ́nì sílẹ̀ wọ́n wá dánwó sí wọ́n sọ lọ́sọ̀ọ́ wọ́n kọ́ lẹ́kùn wọ́n wá di táwọn yẹn ń pè é lẹ́sìn. báwo ni ẹ̀yin ṣe ń wí pé. pé tí wọ́n bá ṣe èyí ò túmọ̀ sí pé wọ́n ń ṣe ọlọ́run ọba ní kí n ṣe ṣe rí nílé ayé yìí ọlọ́run fi ra rẹ̀ ní àgbà àjọ bí ayé lò wọ́n dọ̀ ṣe rí ìyẹn ṣe tọ́lọ́run láyé o èèyàn ṣe tọ́lọ́run láyé yìí o ọlọ́run ọ̀kẹ́ o ṣe tọ́lọ́run o kódà kọ́ mọ́ kiri òkú kọ́ mọ́ bìrù òkú kọ́ mọ́ lówó òkú kọ́ mọ́ kọ́lé òkú kọ́ mọ́ lówó òkú kọ́ mọ́ lówó òkú kọ́ mọ́ nípò ṣùgbọ́n àròhìn àṣàfihàn ọ̀hún lọ́run tó bá di lọ́run ẹni tí ọba ti ṣe tiẹ̀ ọlọ́run títẹ̀ inú sàárì yìí tẹ̀ tuntun bí ayé lọ torí pé sẹ̀mí ayé kò débi kẹ́tù fi pín ṣùgbọ́n sẹ̀mí inú sàárì gbére ni tí ò sí kẹ̀kẹ́ tí yẹn láì bójú ọ̀rọ̀ kò sí ní ìyẹn sáré bọ́ọ̀rù mọ́ kò ní ìyẹn sí ní ìyẹn sáré jésù tí ò lè bara rẹ̀ lẹ̀ tẹ́lú àtẹ̀kẹ́ tó tó bá yẹn jẹ́ ìgbà pé jésù ló sì dájú òkú àtàlàyé wọ́n ń sẹ́yìn gẹ́gẹ́ gbà pé jésù ló sì dájú òkú àtàlàyé lọ́rùn wọ́n tún fẹ́ nínú Jésù tó sì dájú ìdálà mi. ẹni gbọ́dọ̀ burúkú ọ̀rọ̀ burúkú ẹni tá ẹni tá a bá gbà pé lóòótọ́ ohun tí second Peter ok tábà ní pé ẹ wọ́n sọ̀rọ̀ rẹ̀ rà tábà ní Jésù ló sì dájú òkú àtàlà yìí wọ́n tẹ̀ ń dájọ́ ọkú fún Jésù náà àwọn èèyàn tún dájọ́ ọkú fóun náà ẹ dákun ṣé kí ni ìyàn ọ̀pọ̀ tá a díjọ lè ṣòfin délé Islam nìkan lè sí Ọlọ́run asilamu kù asilamu tún ṣe gbà sàn. tẹ́ẹ̀mù ọ̀forí kẹlẹ̀ fọlọ́n tí jésù bẹ́ẹ̀ forí kẹlẹ̀ fún nígbà tí ìṣòro dé ẹ̀ ọ̀pọ̀lọ sínú ọgbà agẹ́sí ní ọwá forí kẹlẹ̀ fún ọ̀sán fún bàbá tó bá lè jẹ́ kí aago ìkórè kọjá orí mi ṣùgbọ́n kì í ṣe bí èmi ṣe fẹ́ bí kì í ṣe bí wọ́n ṣe fẹ́ ẹni tó forí kẹlẹ̀ fún yẹn mo là ń pè ní Allah mo là ń pè ní God mo là ń pè ní ìlà ọlọ́run ìdá gbogbo ní ìpínlẹ̀ alẹ́ tán àti forí kẹlẹ̀ fún torí mi Jésù ní ìforí kẹlẹ̀ fún nígbà tó fi wà wọ́n ẹni tí ọba ti forí kẹlẹ̀ fúru ẹni bẹ́ẹ̀ jésù gbìn náà yẹn ẹ̀yà mi alẹ́ yìí sinmi kìí sinmi. ọ̀rọ̀ yẹn sì ni ká tẹ̀lé ànábì Muhammad àná jésù lọ sọ bẹ́ẹ̀ o jésù lọ sọ bẹ́ẹ̀ o nínú John fourteen verse sixteen ó ní èmi ò béèrè lọ́wọ́ bàbá pé kó fún yín ní olùtùnú mìíràn kí ó sì lọ́ọ́ ba yín lójú láyéláyé ó fún wa olùtùnú yẹn ìlànà ìbí Muhammad sọ̀rọ̀ nínú John chapter sixteen six and seven ó ní àǹfààní ní ọ̀jẹ̀ fún yín tí mo bá lọ torí tí èmi ò bá lọ olùtùnú yóò ní dé ṣùgbọ́n gbà tí mo bá lọ ìmọ̀ràn sí i ọgọ́rùn-ún mẹ́fọ́ ọdún lọ́wọ́ láàrin ànábì mi mọ́mọ́ ìdílé verse number twelve to fourteen ọwọ́ á ní. mo ní ohun púpọ̀ láti sọ fún yín. jésù ni mo ní ọ̀rọ̀ tó pọ̀ láti sọ fẹ́yìn èèyàn o. bẹ́ẹ̀ kò lè gbà wọ́n nísinsìnyí. ṣùgbọ́n ọpọlọ yóò lè tún gbó nísinsìnyí ṣùgbọ́n o. nígbà wọn ní èmi òtítọ́ ní bá dé. ó lẹ́mi òtítọ́ nígbà tó bá dé. yóò tọ́ yín sọ́ni òtítọ́ gbogbo. yóò tọ́ yín sọ́ni òótọ́ gbogbo. nítorí kì yóò sọ ti ara rẹ̀. nítorí pé kò ní mọ sọ̀rọ̀ tara rẹ̀. ṣùgbọ́n ṣùgbọ́n ohunkóhun tí ó bá gbọ́. ohunkóhun tó bá ti gbọ́. òun yóò máa sọ. yóò máa sọ fún mi Allahu Akbar tàbí ní sèpé ẹni tí Jésù sọ yẹn yóò létí tí ó fi gbọ́ yóò sì sọ ohun tí ń bọ̀ fún yín. kò ní fàṣẹ olégos tàbí olégos tí tó bá ti gbọ́. ẹni yóò máa sọ. ẹni yóò máa sọ. ó wà ní kò ní sọ tara rẹ̀. ẹni yẹn ṣe ẹlẹ́jà tó kàn wọ́n là ń pè láti ẹbí ìlú mọ̀ sí. sallallahu alaihi wasallam. iṣẹ́ tọ́lọ̀ ń wá fún mi tọ́lọ̀ ń yọ̀ ọ̀bẹ̀lẹ̀ láéláé nínú gbogbo òwe tó ti ṣáájú ìrìn kíkọ́ ọ̀bọ̀ tó ti bàjẹ́ kùránì nìkan ní ìlú bẹ̀rẹ̀ bí. láti ó ti pé yóò jésù lọ sọ̀rọ̀ nípa àníbi nínú bíbélì o jésù lọ sọ pé ẹnì ké ń bọ̀ wá tó wọn bá sílẹ̀ lórí ilẹ̀ mọ́ ẹnì yóò dé mo là níbi nìyẹn lọ sí. ọmọ àlọ́ sẹ́lẹ̀. wọ́n máa yìn nílò gbòòrò. ọba àlẹ́ nìyẹn tó bá dé yóò mọ iye mi jésù lógo àlẹ́bí wa ayíṣá. kò sí ẹ̀sìn tí jésù lógo mọ tí ọba ṣèṣì láàbù káwá sọ pé àlẹ́bí ayíṣá á lọ pé àlàáfíà ọlọ́run kí ọlọ́run tó fún wọn bá eléwọ̀n jésù ní orúkọ jésù lórúkọ jésù làwọn kẹfìrí ọmọ kẹfìrí ọmọ gbọ́kànlé. kódà kódà deuteronomy chapter number six verse number thirteen kí ló wí ó ní ẹ máa búra ní orúkọ ọlọ́run ọba yín òun ni kẹ́ ẹ máa tẹ̀lé àṣẹ rẹ̀ ní ẹ̀sìn náà pamọ́. ẹbí wọn náà gbogbo ẹ tó bá sọ pé lórúkọ jésù kẹfìrí. kẹfìrí ni mm-hmm. ọ̀daràn ni ẹ mọ̀ gbọ́ nígbà tí jésù ọkọ̀ yín pé bẹ́ẹ̀ sì mọ̀ sàgbà nínú matthew chapter number six kọ́ yẹn ni verse number nine up to thirty jésù sọ fún ẹ. nígbà tí ẹ̀yin bá fẹ́ máa gbàdúrà nígbà tí ẹ bá fẹ́ gbàdúrà sọ́dọ̀ náà. ẹ máa wí pé bàbá wa ti ń bẹ ní ọ̀run kí a bọ̀wọ̀ fún orúkọ rẹ̀ kí ìjọba rẹ̀ dé oníjọba ọlọ́run ni ìfẹ́ tìrẹ ni kí ó ṣẹ ìfẹ́ ẹ̀tọ́ ọlọ́run ìfẹ́ ẹ̀tọ́ ọlọ́run ni ká ṣe kọ́ o ìfẹ́ tọ́lọ́hún ni kò sẹ́ àdìmísì tó tọ́lọ́hún bá fẹ́ òun kò sẹ́ kí ni wàhálà jésù ọ̀sẹ̀ kékeré òun sẹ́ jésù ò lè kọ̀ntúrò omi tá a mú lásán dèkò dèkò yọ kọ̀ntúrò ilé ayé dèkò yọ kọ̀ntúrò láìpẹ́ ẹni bò sí ẹni ó nífẹ̀ẹ́ tọ́lọ́hún ọba ni kò sẹ́ ní ayé nílé ayé yìí àti ní ọ̀run fún wa ní kẹtùbọ jésù tún ní ká kọlọ́hún ó ṣe kí ni. dárí ẹ̀ṣẹ̀ wa jì wá. pàṣẹ náà. gẹ́gẹ́ bí àwa ti ń dárí jì àwọn tó ṣẹ̀ wá. ẹ dẹ́gbẹ̀ẹ́ wọ́n bínú pé fọwọ́ kẹyẹ yàrá ọ̀nà lọ́ka mi la ẹni ta ló kú fún. ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ nílẹ̀ tó wà ní pé ọlọ́run ọba. dárí ẹ̀ṣẹ̀ wa jì wá. báwa ní ẹ̀ṣẹ̀ máa ń dárí ẹ̀ṣẹ̀ jẹ àwọn ẹni tí. ó ṣẹ̀ wá. má ṣe fà wá ìdánwò ṣùgbọ́n làwa lọ́wọ́ bìlísì. ọlọ́run làwa kò lọ́wọ́ bìlísì o. nítorí ìjọba ni tirẹ̀ àti ògo àtagbára láéláé àmín. Jésù tó wà ní láéláé tó wà ní lágbára ọlọ́run ló lè gbé ó wá ti láéláé ó wá ti àmín orúkọ Jésù dàmé. ẹ mọ̀ pé ní orúkọ Jésù ní orúkọ Jésù pé ìdásán ni gbogbo àwọn láwọn kì í tẹ àwọn èèyàn ni àwọn etí ìgbàdá mẹ́wàá ni Matthew twenty three verse twenty nine ṣètò fún yẹn ǹjẹ́ wọ́n kà sí nílé tí gbogbo ẹni tí ìgbàdá mẹ́wàá ó sórí ibi bẹ́ẹ̀ ni ó ní ègbé ni fún àwọn ẹni tí wọ́n gbàdá mẹ́wàá ègbé ni fún yín ah, ìdá mẹ́wàá àbíkínlá ó lè ní jẹ́ bẹ́ẹ̀ irọ́ níbo sàárà sàárà yàtọ̀ sí ìdámẹ́wàá kí sì fún ọba lọ kírun má bá ní pé kí sẹ̀mí lè la ẹ̀dá sí tọ́lọ́wọ́ ẹ̀dá sí tọ́lọ́wọ́ tó bá yẹ pé ten naira mo bá ní ẹgbà tó bá yẹ pé twenty naira ní ẹgbà tí n bá sì ní ọlọ́run ò sọ pé ṣé kí ni o ìjọsìn fún òun ní tọ́lọ́run ní ìdílọ́dọ̀ ti tèmi òun nìyí tí wọ́n á ṣe fún mi. ẹ sọ bí tí jésù ti ní ẹ lọ ṣọ́ọ̀ṣì ọ̀ní ẹ̀yọ̀ fún lónìí ẹ̀yọ̀ fún ẹ sọ fún mi sí chọ́ọ̀chì èmi ni jimoh nísìnyí ọlọ́run ní káwọn lọ sí jumaat swati jumaat one sixty two ẹ quran bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni nínú swati jumaat one sixty two pàṣẹ number nine ọlọ́run náà ìfẹ́ gbàgbọ́ lódodo tó bá ti di ọjọ́ ọdún tó bá ti koríko gbogbo tẹ̀ máa ń ṣe fílẹ̀ ẹ̀ lọ́kùnrin fún mi kì í ṣe ọjọ́ ọdún mọ́ nìkan ọjọ́ ni mf tí wọ́n jámù ní pé ọjọ́ àkójọpọ̀ aróòkọ wálé ẹni tó gbìyànjú ní kò sí ẹni tó wà ní ìpàdé pọ̀ ní kìsì táwọn ẹni á ẹwà síláàmù ẹwà ẹwà ẹ̀sìn ọlọ́run yìí á tún lè sí ẹ̀fẹ́ láàrin ara wa ọlọ́run fi bí ọjọ́ ẹ̀kún yẹn kalẹ̀ fún wa ọjọ́ ọdún kékeré wa ni káàmù sẹlẹ̀gbẹ́tì títí tọ́jú ní ìlà òkùnkùn dé ẹgẹ́ èyí wákàtí márùn-ún wọ̀ gbọ́dọ̀ bí o. bẹ́ẹ̀ ni ẹ gbọ́ mi yé wákàtí márùn-ún wa kì í dí o kì í ṣe pọ́jọ́ ọdúnmọ̀ nìkan la máa ń kí wọn o ṣùgbọ́n ọjọ́ yẹn là á kí o fẹ́ pé ẹni tó wà lóko ọ̀ wálé ẹni tó wà ní tẹ̀lékẹ́ ẹni tó ti ní kálukú ọ̀gbà kálukú tájọ tájọ forí pẹlẹ fún náà tájọ dára wa máa sálámù síra wa dára wa wàá kíra wa so ìfúrúkú ìjọba náà fi pè ní yàwó mọ̀lì jámọ́ ọjọ́ àkójọpọ̀ bíbí ọ̀wà àkókò ọ̀wà ọkùnrin ọ̀wà obìnrin ọ̀wà yóò tún jẹ́ kí ìpè orin yẹn sí ní àárín wa ṣùgbọ́n sunday àbí sátọ̀dé sátọ̀dé tẹ̀yìn lọ ẹ̀sọ́ ẹni ẹyọ kan tí bíbélì ti sọ fún yín kékeré lọ láti rí jésù. kò sí gbọ́n pé chọ́ọ̀tì dé ilé èṣù ilé èṣù ah! kìí ṣe lẹ́nìkan fáyà gan ni. báwo ni ẹ̀yin ṣe ń wí pé ọlọ́gbọ́n ni wá àti òfin olúwa ń bẹ lọ́dọ̀ wa kálámì kí àwọn wòlíì. wọ́n ní kálámì kí àwọn pásítọ̀. ó ti sọ òfin olúwa di èké. ó ti bá mọ́jẹ̀ mọ́ lọ́hùn-ún ah! ẹ mọ̀ gbọ́ Jeremiah fourteen fourteen fifteen ẹ̀ẹ́dọ́kà ẹ mọ̀ gbọ́ ẹ mọ̀ gbọ́ ẹ mọ̀ wo nígbà náà ni olúwa wí fún mi pé. nígbà náà lọ́nà sọ yí pé. àwọn wòlíì sọ àsọtẹ́lẹ̀ èké ní orúkọ mi. àwọn wòlíì sọ àsọtẹ́lẹ̀ èké lórúkọ mi ọlọ́run. tí èmi kò rán wọn. bẹ́ẹ̀ ni èmi kò pàṣẹ nǹkan fún wọn. èmi ọlọ́run kò sì pàṣẹ nǹkan fún wọn. èmi kò sọ̀rọ̀ kan fún wọn. èmi ọlọ́run kò sì sọ̀rọ̀ kankan fún wọn. ìré èké. èké àfọ̀ṣẹ́ àfọ̀ṣẹ́ àti ohun asán àti ohun asán àti ẹ̀tẹ́ inú wọn ni wọ́n sọ fún yín. ẹni wọ́n ti parí sísọ́ọ̀sì. ẹni ó ní àti ẹ̀tàn inú wọn ni wọ́n sọ fún yín o. nítorí náà. báwo ó nítorí ìdí èyí. báyìí ni olúwa ọlọ́run wí. ọlọ́run wá sọ yìí pé. ní ti àwọn wòlíì tí wọ́n sọ àsọtẹ́lẹ̀ èké ní orúkọ mi tí èmi kò rẹ́ wọn. àwọn wòlíì tí wọ́n sọ àsọtẹ́lẹ̀ orúkọ èmi ọlọ́run èmi ọlọ́run ọba kọ́ ni mo sì rẹ́ wọn. síbẹ̀ wọ́n wí pé idà àti ìyẹn kì yóò wá sórí ilẹ̀ yìí. ìsọ pé ìṣòro kẹfì ìwà bá wọn nípa idà. nípa idà. pẹ̀lú ìyàn. pẹ̀lú ìyàn. àwọn wòlíì wọ̀nyí yóò ṣègbé. á pẹ̀lú ìwọ̀n ìwọ̀n ọ̀tá tẹ̀lọ́ ìyá wa wà láàkó sí ìtòkí wọ́n fi kírísítẹ́nì gbogbo ní ìgbà fíìkì fíìkì bá ti bá fíìkì ó dáa lọ fún mi o ẹ bí ṣe mú àwọn ẹ̀rí yẹn wá ó yẹ kó tiẹ̀ sí pé ẹni yìí kìí ṣe àhesọ ni bí kẹsẹ̀ bí ni kí kẹsẹ̀ bí ìtọ́jú orí ẹni pé kìí ṣe pé wọn fẹ́ gbẹ ìlú lọ́jìkì ni yóò kí ni tí bíbélì yìí gan sọ nípa Islam kí ni Jésù gan sọ fún wa kí ni tẹ́lẹ̀ wọ́n dìkì fún nínú tọ̀ ẹ mọ́ tẹ̀lé ẹ̀kọ́ church ẹ̀kọ́ jésù ní gbogbo ní ìrìnkòwò sẹ́sì islam tájọ mọ forúkọ ilẹ̀ fọlọ́run tájọ mọ kéwù asilamu ọlọ́run ló ní ibi nílẹ̀ o asilamu kú ẹ gba asilamu ẹ ọlọ́run náà ní wọ́n fẹ́ ọlọ́run wa sọ̀pọ̀tì ẹ̀yin ọgbà nínú ọlọ́run wa sọ̀pọ̀tì. tẹ bá tún ní ọ̀dà question tẹ bá tún ní ọ̀dà question tẹ fẹ́ béèrè ẹ jẹ́ kí n gbé ìyá wa ṣẹ́gbà tó wà. ẹ ẹ ẹ ẹ ẹ ọgbà ẹ jágbe tó fún náà ọba. Allahu Akbar. Allah alhamdulilayi. Masha Allah ló ń sè. Ẹyin ìyá wa ìyá wa ní Yorùbá Catholic gbogbo tí mo bá ní gbogbo tá à ń sọ látàárọ̀ ni ẹ dàkú sí irọ́ ni. ṣé ẹ wàá tẹ̀lé ẹni ẹ̀yin ò mọ òtítọ́. òtítọ́ sì sọ yín di òmìnira. òmìnira. kàní ìjọ ọjọ́ tẹ bá ti dòjú tẹ bá ti dí lákòókò láti dáhùn báyìí ẹ ti ẹ ti dolórí láti bẹ̀rẹ̀ ọlọ́run jẹ́ sórí rẹ̀ yẹn o pẹ̀lú ìgbọ́lọ́ yìí ní ìṣòro rẹ̀ tẹ́gbà sílámù àsìlámù tún tájọ mọ kíni fún ọlọ́run ọba tó dá jésù tó dá ẹ̀mí ní tó sì dá ẹ̀mí ìlú ẹ̀mí ẹ̀mí náà. mo fẹ́ béèrè béèrè pẹ̀lú ṣé ọlọ́run jà gùn lẹ́nu o ọlọ́run jà pẹ́ láyé o ṣé jọ́kẹ́ tí túmọ̀ sí pé iṣẹ́ tọ́lọ́wọ́ lẹ́nà bá lọ́dọ̀ ọlọ́run ọba tọkọ yín ọ̀tọ̀ tí yín ọ̀tọ̀ kódà tẹ bá tẹ bá gbọ́ ọlọ́run ọba yé tẹsí gbọ́ àgbọ́yé mi irú ọkọ yìí ẹ̀ẹ́dẹ̀ tó ní wọn lọ́dọ̀ wọn. ẹ̀hẹ̀n bọ́dẹ̀ bá wá dìde nígbà tí wọ́n bá fi rí kó rí pé ìmúlẹ̀ ọlọ́run bá ti dé pẹ̀lú ọláì ní pé ìmúlẹ̀ ọlọ́run bá ti dé ó ti dé ẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn ọmọ yín náà wọ́n sì lọ wọ́n pa ayé ẹnu ìṣàlọ́ ẹ̀ mo ti ń kúrò pé ọmọ yín kankan ń bẹ tó ń tẹ̀ ti fa kiri kiri àníṣe ẹ̀yìn ọmọ kírun níbẹ̀ ọ̀dà ọ̀dà ìdílé àti òkú tiẹ̀ tó kálukú láàbí ní ọmọ yín ọ̀pọ̀ ní ayé tiẹ̀ ẹ̀yin náà ẹ̀yin kẹ̀jẹ́ ni tó bí ni ẹ̀yin kọ́ lẹ́ni ọlọ́run ló gbogbo ni. lónìí àbí sẹ́yìn lẹ́ni ìyẹn kì í sẹ́yìn lẹ́ni ọlọ́run ló ń kọ̀ǹtù rẹ̀ ọlọ́run ló kú lẹ́nu ọlọ́run ló kú lẹ́nu lórí dáadáa ọ̀kan wa náà so kò sẹ́ni tó lè gba ẹ̀mí wa lẹ́yìn ọlọ́run kọ́lọ́ mọ́ ti gbẹ̀mí wa ń sìn so fúdi ilé ọlọ́run bá yẹn la lẹ́fà àti sìn kì í ṣe ìtọ́lọ́run ọba dá láàmú sìn ìyáwó tó fọlọ́. Allahu Akbar. mo bí Allah subhanahu wa ta'ala kọ́ba dúró tì í. àmín. ẹ náà ẹ kọ́kọ́ lè bá mú ìjáàbù sí tòsí ẹ mú kí ìmú tó ẹ lè bá mú ìjáàbù wọlé ìmú tó. ẹ ìjáàbù tó fún àyè. ìpẹ̀lú ògbọ́n náà ẹ náà fẹ́ bá wọn fún wọn ní máì. tí mo bá ti báyà kékeré. tí mo bá ti ń wí ẹ máa wí mi gbólóhùn tí mo bá wí gbólóhùn tí mo bá ti tí mo fẹ́ sọ fún yìí mo lẹ́kọ̀ọ́ wọ ní ìsìlámù ń sọ ẹ wàá lò mi wá sọ fún mi get so art is àlàyé bí ẹsẹ̀ ìsìlámù ìsìlámù ìsìlámù inú mi sì dùn pé àwọn tó wọ́n sọ bùbá abẹ́lé débì yẹn ṣé alágbèbá ti rà wọ́n pé ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ sáàdì dáadáa wọn náà kó aṣọ ní kí n dáadáa kó náà kí n máa tó nǹkan lọ sí i àkọ́kọ́ bí ní kwẹ́sì tó síwájú ẹgbẹ́ sẹ́yìn ṣẹ́gbà pé ọ̀kan tuntun lọ náà ẹgbẹ́ kí ní ẹ̀sọ́ yìí kó ẹ̀ẹ́ ẹ̀ẹ́ ṣẹ́gbà pé Jésù kò sí Ọlọ́run ẹ̀ẹ́dẹ̀gbà pé àlejò náà kò sí Ọlọ́run nítawa tó kí wọ́n ń pè wá ní mùsùlùmí ní pé àgbà pé ọ̀kan tuntun lọ́wọ́ ẹ̀ta àlejò sì fi ń pè ọ̀sẹ́ lòmìn sì gbà pé Jésù òjíṣẹ́ Ọlọ́run a sì gbà pé ànẹ́bí Muhammad òjíṣẹ́ Ọlọ́run ló ń bọ̀ ó lè tán tí bá tún àwọn èyí sì gbólóhùn yìí lẹ́kọ̀ọ́ wọn ní sítáwọ̀ adùn ẹgbẹ́ sẹ́nu dáadáa kó wọ́n lè jáde ẹ̀sùn mẹ́rin fífẹ́ gbèsè tó báyà wọ́n adùn an yàrá ẹ̀ ẹ̀ ń jáde lẹ́hìn an láìláà ilá aláwù wáṣíádù anna muhammadan abuduhu warasuluhu warasuluhu mo jẹ́rìí wípé kò sí ẹnì kankan tí a lè fi òdodo jọ́sìn fún àyàfi Allah mo sì jẹ́rìí wípé anabi Muhammad anabi Muhammad òjíṣẹ́ Allah ni Allah ni ẹrú rẹ̀ sì ni àtẹ̀tẹ̀bí ẹ̀ ẹ̀ yàrá ṣe wá rí Islam. ani aisha ani fatima ani basiro, ani a ní ganiya ani ní mujidat a ní orúkọ wulẹfẹ ẹ gbọ ẹ ẹ wulẹfẹ ẹ mú kàn ṣé ṣé mujidat àbí mubarak àbí mariam àbí amina. ganiyat Allah Akbar wọ́n ní gàníyá ni àwọn mú o àdúpẹ́ lọ́dọ̀ náà alhamdulillah náà so ọlọ́run bá fẹsẹ̀ yín rinlẹ̀ náà ìyá wa kejì ọyọ bàbá yìí ẹ àyè ló dé ọyà tí n bá ti wí kẹmọ orí tèmi ṣe gbà pé ọ̀kan ṣoṣo ọlọ́run ẹ gbà pé àdébìmọ̀ ń lòdì sí ọlọ́run báyìí ẹ sì gbà pé jésù ní sí ọlọ́run wa ni ohun ọ̀já ìdára aṣáájú aṣáájú an an láìlá láìlá ilá ilá Allah Allah wá ṣíájú wá ṣíájú anna anna muhammadan muhammadan muhammadan muhammadan ma ma ta ah. abudu yìí wàrà sùúrù yìí mo jẹ́rìí wípé kò sí ẹnìkankan tí a lè fi òtítọ́ jọ́sìn fún àyàfi Allahu mo sì jẹ́rìí wípé anabi Muhammad òjíṣẹ́ Allah ni ṣe ẹrú ìtìlẹ̀ fún mi àtẹ̀kí bí ọlọ́run. Allah àwọn ẹ̀dẹ̀ ní mú orúkọ tí wọ́n Nafisa àtẹ̀kìbí ẹ̀yẹ́ ẹ̀kọ́kọ́ dáwọ́kà ní Ìsìlámù lọ́nà òtítọ́ àti iye Ìsìlámù lọ́nà òtítọ́ àti iye máa jẹ́ sìn tó lọ sọ́dọ̀ rẹ̀ Allah Allah máa jẹ́ sìn náà tó sọ́dọ̀ ọ̀rọ̀ Allah. àwọn mìíràn sì náà. ire ni wọ́n bá ni wọ́n bá sí náà. òkúta ni wọ́n bá ni wọ́n bá sí náà. wọ́n ní Jésù lólúwa tiwọn máa jẹ́ sí náà tó lọ sọ́dọ̀ rẹ̀ Allah Allah ìsìlámù lọ́nà òtítọ́ àti iye ìsìlámù lọ́nà òtítọ́ àti iye máa jẹ́ ìsìnà tó lọ sọ́dọ̀ rẹ̀ Allah Mas chama, é. É. Já. É verdade, é verdade. Até que vir! Alô! kété yìí ẹ wo ní kíni ẹ fìláwà nẹ. Ibrahim ah. Allahu Akbar Allahu Akbar ah, ẹ kọjú sí kámẹ́rà dáadáa ẹ kọjú sí kámẹ́rà dáadáa. Allah subhanahu wa ta'ala bá mi ṣàlékún àdóòtì fún yín. àmín. Amen. tẹ ní kí n bá yín bọ̀ tẹ́lẹ̀ ọlọ́kùn ká kú òkú Amen. àmín. àmín. àmín. àmín fàn. àmín. Amen. Amen. Amen. wá sí ní ti dáadáa kó tó di pé ẹ padà sí ẹ padà sí ìsìlámù ìsìlámù tó ń bá gbogbo wa. gbogbo àwọn tí ìjìwà kò ní í lọ sí ọ̀rọ̀. Amen. Gbogbo àwọn ọmọ yìí ọlọ́run yẹ jèrè wọn. Àmín. Ìjọ wa jẹ́ sọ̀rọ̀ ìjọba ìjọba ìsìlámù yìí jẹ́ wá sí mọ́ Àmín Allah. Àmín. Yọ̀bọ̀ ti sàlékún ìfàyàbalẹ̀ fún yín. Àmín. Ẹ bá sùn ọlọ́mọ sàlékún mọ̀nà fún yín. Àmín. Ẹ bá ń jẹun ọmọ sàlékún mọ̀nà fún yín. Àmín. Ẹ bá mọ ọlọ́mọ sàlékún mọ̀nà fún yín. Àmín. Ó sì fàyà ìdáyà ìmọ̀nà wá látọ̀dọ̀ sí ọkàn yín. Àmín. Ó ti ṣe ìtọ́jú ọ̀rá ìlú ẹ̀mí yín mọ́. Àmín. Ó sì lọ́dọ̀ kó gbàdúrà. Àmín Allah. Ó sì

láyé. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Ṣé wàá rí nínú Islam ọjọ́ ẹ̀sìn láfíà ìtumọ̀ Islam jẹ́ ní peace. Láfíà. ṣe déédéé àlàáfíà kì í sì kò sí láàmú. gbogbo tó bá ṣe déédéé àlàáfíà ni ọlọ́mọ sàdé kọ́mọ sẹ́nu sí ní ayé. ìṣàlá ọ̀lẹ́yìn ètò àbọ̀ tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́. gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ọlọ́ba àti dára fẹ́ Allahu Akbar. Allahu Akbar.